tó jẹ po yàn tó jẹ yọyàn yóò bí pẹ̀lú gbogbo bí màdàmú ṣe nífẹ̀ẹ́ gbogbo yín tónú lé ṣé ó yẹ kẹ́ mọ bá màdàmú wọn ọ̀gá tọ́gà ọ̀bá tiẹ̀ wà mọ́bi tí wọ́n yà sí ṣé ó yẹ kẹ́yìn dá wọn lóhùn. ṣé kí ni. ó ti ní ṣe kí ni. no ẹ dá mi lóhùn ṣé etí yìí di ni ah. ẹ lè lé nọ́mbà six yìí pọ́n rape mọ́ mi lókè. àṣẹ ń gbọ́ ọba jẹ́ mọ́ àṣẹ màá ti máa gbọ́ nìyẹn ẹ wọ́n fi tipá bá wọn lájọṣepọ̀ kí ló dé tẹ̀yìn ò pé woman right pé ẹ rẹ́pìsì rẹ́pìsì lọ́gà kí ló dé táwọn náà ṣe di bàlàbàlà káàkiri nulẹ̀. kí ló tẹ̀ máa ń ṣe yín náà. tó máa ń ṣe mo gbà lóbi dánú sọ̀rọ̀ ní àtijọ́ tí mo ti wà nígbà èwo ló ṣe di bẹ̀rẹ̀ tó ṣe di bàlàbàlà wa. ọ̀ ìtàṣẹ́wó. ṣe sùúrù ọ̀rẹ́ mọ̀sá mọ̀sá 开到了吗？开门。再见。开到了吗？啊。 àwọn tó kú ẹ̀ ńkọ́. ọ wà lókè. ẹ ẹ wo ẹ má dá lọ ṣé kò yẹ kó sọ fún wọn bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́lẹ̀ ni mo ti fẹ́ sọ fún yín pé àmọ̀dá ah, ẹ má bọ́lẹ̀ o wípé bóyá kẹ́ ẹ má padà síbi tẹ́tí bọ̀ àbí kẹ́ ẹ má lọ sí hòtẹ́ẹ̀lì kan pé tó bá di ọwọ́ alẹ́ ni kẹ́ ẹ má padà bọ̀ torí ilé tẹ̀ ń wò yìí ó ń jóná lọ́wọ́ ilé ó ń jóná lọ́wọ́ this house is on fire ni ma. will you keep quiet ilé wo ló ń jóná. Ah, ìkàwá yìí. Eh, eh, ọkọ mi dànù. wọ́n wà nílé ọkọ mi wà nílé. bẹ́ẹ̀ni. irú rẹ nílé ń jóná kí lẹ́yìn wájú oṣù tẹ́ ẹ pé panápaná. a kò sómi inú táǹkà wọn ni. you are sick. ìwọ tàbí bí sílẹ̀ ojú ọṣù tẹ̀ yàrá ah, mo ti fọ́ mà mo ti fọ́ mà. ọmọ ara jẹ́. ọlọ́run kí ẹ ojúmọ́ rí ibi gbogbo ara lògùn ẹ̀ àti fẹ̀nà báyìí sọ̀rọ̀ ní ìsìn ẹ̀ owó sì mọ pólòsì tó tẹ̀lé wọn lọ ìyá alábòsí ni ó dìgbà tẹ bá dénú lé nìsín ẹ lọ mọ̀ nǹkan tẹ́ fojú ara yín rí mọ́ owó filẹ̀ ó dàbí àwọn tán gbèrín kwaya àwa wí tálá ìwé ọ̀gá fi tipá bá big mom rò pọ̀ kí ló dé tí big mom náà ṣe di bàlàbàlà wọ́n ṣe di bòlòbòlò káàkiri olùsí yín akúkú mọ́ ròyìn ìrọ̀lẹ́ ni gbogbo yín máa ń wẹ̀ bí ẹ bá rí láàárọ̀ ẹjọ́ yìí mọ̀já ni mékọ̀pù ti wẹ̀ dànù ẹ̀yin tẹ̀lé rìn inú òjò ilé ojú ń wà dàbí ilé alámọ̀ ibi tẹ́wà bá ẹ kúkú pariwo jáde èmi ní dáyé lò torí mo ti ní ẹ padà ẹ padà mo cancel trip yẹn cancel ẹ máa lọ kẹ lọ wá sáré desert. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nípa kí ni wọ́n ṣe lórí bẹ́ẹ̀dì mi ah, ṣé o gbà wọn ní kí ló ṣe bẹ́ẹ̀. ọ̀la kí ló ń ṣe níbi tó wà báwo. kàlẹ̀ jayé orí bẹ́ẹ̀dì wa lélẹ́yìí matrimonial bẹ́ẹ̀dì wa. fọlá ò lójútì mo fẹ́ sílé gẹ́gẹ́ bí wild material ǹjẹ́ o mọ̀ yí pé òun fi ojoojúmọ́ bà mí nínú jẹ́ èní sọ́kótó ọ̀la òmìsà ọ̀túnla ìbàdàn kò sí ìjọ kankan tí mo rí àdùn kankan láti ara ẹ̀ láti jọ tèmi àti ẹ ti fẹ́ra wọ́n á sọ pé kí n wà bẹ́ẹ̀ sọ fẹ́ pa mí ni náà mo dẹ̀ rí ẹni tí inú mi dùn sí ẹni tó mọ ọ̀nà nǹkan tó ń jẹ mí níyà ó dẹ̀ fún mi láyọ̀ àtàlàfíà wọ́n á bí mi pé ṣé mi ò mọ̀ yí pé orí matrimonial bed wa ló sí èmi rò pé orí ilẹ̀ ẹlẹ́ ló sí ni ṣé kí n má parọ́ fún ẹ inú àyíká ìgàn o má jẹ́ kí n tàn án mi ò expect pé bí wúmà ẹ̀ tún ṣe rí àdùbẹ́ yẹn tún lè wà lára ẹ̀ ó gbé mi débi tí mi ò lérò ó ah, ah. sùnmọ́ ara mi tó wà lókè látijọ́ tí gbogbo ara mi ti kún sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. kẹ́lẹ́jẹ́ yìí kí ló sọ what are you saying náà kí lè tó sọ ọ̀bọ yìí ṣé ṣé ti wà lẹ́yìn. ọ̀gbẹ́ni ayé kí n fi dé sí ẹ o sọ́ọ̀tì yẹ ẹni tó ṣẹ̀ṣẹ̀ gòkè tó ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ ṣé ìwọ ò mọ̀ pé ó yẹ kó lọ sí inú fíjì kó lọ bomi tó bá mú ni. o ò lè ṣe yàrá èmi tí mò ń dúró tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí èmi gangan ebi ń pa mi mo fẹ́ kó wọ kíchìn lọ kàn sí ẹni oúnjẹ tó bá mọ̀ pé ó lè tètè rẹ́dì ok bá mi ṣe ń dùn mí jọmọ ní ìdúró mi. kẹ̀kẹ́ this is not fair o nǹkan tó ń ṣe fún mi yóò dá o kò dá o. fún kìnnìún mà ti ń pẹ́ jù mo ní kó jáde kó lọ ṣe indomie fún mi. má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ oh God. ẹgbẹ́ obìnrin pé kí ló ń ṣe ní orí bẹ́ẹ̀dì ìwọ nìkan ló dáa fún un. èèyàn kì í kó sínú omi kó tún máa kégbé òtútù ṣé wẹ́dọ̀ àbètí jáde kí ló tún fẹ́ pín. take out what you got value what you have o. kí ni kò tún ṣe sí mi kí ló ń ṣẹlẹ̀ sí mi gan-an oh. ọkọ tó fẹ́ mi ní ṣùlọ́kà tí ó dẹ̀yìn alẹ́ wọ́n fẹ́ mi tán oríṣiríṣi ìwà tí mi ò ti ẹ̀ mọ́ ló kàn sí ẹ̀ wò ọlọ́run kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn ọmọdé bí àwọn ọmọdé tí mo sọ fún fún mo bẹ̀rẹ̀ sí máa fọwọ́ sí lẹ́yìn kọ̀ọ̀kan ọlọ́run ẹ̀ sì fọ́ ooo. Omi. orí mi dùn torí ọlọ́run dáríjì mi mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́ mo dẹ̀ tún mọ̀ pé mo ti jìnnà sí ẹ àmọ́ eléyìí tó ṣe fún mi pọ̀ ọmọ mi ọmọ ọ̀dọ̀ tí mò ń sanwó fún wọ́n bá ṣàṣemáṣe ọkọ mi lè gbọ́ pọ̀ fún mi àmójú gbogbo ẹ̀ lọ èmi náà rí i pé mo ti ṣẹ̀ ẹ́ mo dẹ̀ ti ṣe ìwà tó jẹ́ pé mo mọ̀ pé wọ́ọ̀t pé kò ṣe eléyìí tí tó ju eléyìí lọ fún mi jọ torí ọlọ́wọ́ ọkọ mi dáríjì mi. Fọláìrà máa surprise mi so yẹn fún mi pété mi ò bá wọ́ mo dá sọ́rọ̀ ara bó ṣe máa bá ayé mi jẹ́ mọ́ mi lé mi. nǹkan tó béèrè fún ni mo fún ẹ bẹ́ẹ̀ ni fẹ́ pa mí ni jọ sẹ́yìn ò kí ń nífẹ̀ẹ́ obìnrin ni mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi mo rí ẹ náà lọ́hùn bí àná tèmi àti ẹ pàdé mo lè fìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin sì máa ń rí obìnrin you are the one ẹni tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ fẹ́ tí mo fẹ́ fẹ́ tí mo fẹ́ kó ìgbésí ayé mi lé lọ́wọ́ gẹ́gẹ́ bíi pé ìyàwó mi nìyẹn kí ló rí pé mo ti fọ́ fún ẹ tán kí ló rí pé mo ti nífẹ̀ẹ́ débi pé mi ò lè bẹ́ẹ̀nì kejì sọ nǹkan kan mọ́ ju wọ nìkan lọ kí ni mo gbé ẹ sílé tán ó dọ́kọ́ mọ́ mi nígbà ó wá sọ mí di ẹni tí ò gbọ́n ó sọ mí di ẹni tí ò mọ nǹkan kan mọ́ ó wá mójú ìfẹ́ mi ó mú ó dẹ̀ jẹ́ mọ́lẹ̀ ó fọ́ dànù ó wá ń ṣe yàmà yàmà ó sọ mí di ẹrú nínú ilé tí ò jẹ́ nǹkan kan tí ò wúlò tí ò tiẹ̀ níṣẹ́ kankan lé ẹ lórí ibi tó wá wù ẹ ló lọ tó bá débi wípé tó bá fẹ́ travel dágbére fún mi mọ́ àárọ̀ ọjọ́ tó bá ń lọ ló máa dágbére mo fẹ́ sáré dé sí kótó ọjà kan dé síbẹ̀ kò dé láti débẹ̀ láti lọ yanjú ẹ̀ owó pé kí ló fẹ́ ṣe kí ni dáàbò ẹ̀ fẹ́ dà nǹkan tó bá wù ẹ ló máa ṣe èmi náà dẹ̀ ń wú ẹ níran o tún wá fìyà jẹ mí títí títí débi tí a bá jọ sùn nínú ilé tí n bá fọwọ́ kàn ẹ́ lásán á dàbí pé ajá gé ẹ̀jẹ̀ ni àbí pé ìdọ̀tí kan ló wà lẹ́gbẹ̀ẹ́ a máa kára mọ́ mi bí ajá ilé kúkú ẹ̀rù ẹ̀ tí wàá ń bà mí ọkàn mi ò balẹ̀ mọ́ tí n bá rójú ẹ lásán á dàbí pé mo wẹ̀kùn ìyàwó mi tí mo fẹ́ sínú ilé ó yẹ kó mọ̀ pé sún fún mi sún fún mi bàbá oní kàlẹ́ndà tó bá dọjọ́ ọjọ́ kan kàlẹ́ndà yíjú sẹ́ni ẹ̀ padà. ọjọ́ ọjọ́ kan tí mò ń sọ yìí mò ń lórí lọ́jọ́ tó dùn because tí wò bá mọ̀ pé kàlọ́ sí fún mi èmi mọ̀ lọ́kàn rà mí èmi ò tí ẹ̀rọ kó lè dùn ẹ̀ àṣé ó lè dùn ẹ̀ àṣé mo jẹ́ nǹkan kan sí ẹ àṣé ó sì ń rí mi gẹ́gẹ́ bíi pé èmi lọ́kọ ẹ̀ àṣé tó bá rí mi pẹ̀lú obìnrin ó sì lè fi ilẹ̀ ó wá rí i pé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó jẹ́ tiẹ̀ mò ń dà padà sí ọ̀dọ̀ ẹlòmíì wà ń dùn ẹ̀ òkè má e. torí nǹkan tó fẹ́ nìyẹn ó dẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn o yes ó ti bẹ̀rẹ̀ nìyẹn o àsìkò tí n bá ti rí i pé mo ti ń fìl láti róbìnrin tíyàwó mi ò bá dẹ̀ ráyè tó jẹ́ pé oníṣòkòtò ọ̀túnla Kaduna ló ń bá kiri anybody tí n bá ti rí ara mi mo ní láti dúró mọ́. so níbi tí àwọn tó bá dẹ̀ fẹ́ mi náà fẹ́ rí tí wọ́n fẹ́ mi fẹ́ bùkátà mi èmi náà dẹ̀ sọ kalẹ̀ síbẹ̀ so ìdí nìyẹn tèmi náà ṣe wò pé mi ò ní ṣe síta inú ilé náà ni màá ṣe sí ìjẹ́ bó ṣe jẹ́ o. Ah, ṣùgbọ́n nǹkan tó ń dùn mí bẹ́ẹ̀ gbọ̀ngàn mo ṣe sọ yìí inú ilé ọmọ ọ̀dọ̀ mi tí mo sanwó fún ó dáa bí kò dá ọkọ mi mo ti ráyè báyìí mi ò gbàṣẹ́ kankan mọ́ mo ti ráyè tó bá pè mí lẹ́yìn máa dá tó bá pè mí lọ́dọ̀ pé mi láàárọ̀ ọ̀sán alẹ́ máa dá ẹ lóhùn nítorí olóòkọ mi. Okay. kàn fojú mi wò dá àti ṣe ń fojú mi wíwé jẹrẹjẹ nǹkan tí mo ṣe yìí èmi náà mo mọ̀ pé kò dùn mọ́ mi bọ́ kí ni ara mi máa kún títí débi pé inú máa máa rún mí mo ní rí nǹkan tí mo fẹ́ ṣe sí ní ìdílé mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ at least èmi náà sáà ti ẹ̀yìn wọ́gbọ́n dá sọ̀rọ̀ ara mi mo ló sún mi sí nǹkan tí mo ṣe. Value what you have, take care of what you got. Oh. ló ṣe ẹ́ jọ kí ló ń bọ̀ lókè sílẹ̀ ó gbà á ní kó sọ nǹkan tó ṣe ó kàn ń wẹ kún mu mi gàrí èmi ò láìpẹ́ ẹ o torẹ́kùn yẹn ń rìn mí lára ó ń rìn mí lára ó ń rìn mí ní gàgì ah, mi ò láìpẹ́ ẹ. ẹ mọ̀ tó dẹ̀ ń ké bí ẹgbẹ́ ah, ah. rẹ. náà. mo ti ní ẹkún yẹn rìn mí lára ó ń rìn mí lára àti ó ń wọ̀ mí lé gbogbo ara ni ọ̀tọ́ bá ṣe ni kó sọ. ní sùúrù ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sorry sorry no no stop crying just tell us. ìwọ kí ló dé tẹsán wá ṣe báyìí lóye tó máa ṣe báyìí fún mi náà tẹyìn méjèèjì bá mọ nǹkan tó ń pa mí lẹ́kùn èyí kó bàbá mi máa sunkún ni. ọlọ́wọ́ ni jẹ́kẹ́ mi rọ́gbọ̀ ẹ̀kún o nígbà tó ń sunkún kò sọ tó ń ṣe láti ẹ̀kún tá a ti jókòó ó kàn ni ó èmi ò dẹ̀ lè bí mo ṣe wà ojú mi ti dá èmi ò ní èmi ò ní rọrùn ẹ̀kún mi ò ní nǹkan tó bá ṣe ẹni kò sọ ọ̀rọ̀ àti ọ̀hún sí gbọmọ kan ilé ẹ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ o. kílẹ̀ tó ṣe báyìí náà kílẹ̀ tó ṣe báyìí ṣé kí tí mo dá ṣòro mi ni. it's okay it's okay kan tójú mi rí ilé ọkọ mi kàlẹ́jọ́ yẹn fìyà jẹ mí. kí ló ṣe. ẹ ṣàmọ àgbàlagbà tó bá mi ṣiṣẹ́ nu ilé. ok woman tí mo ní mo láì pé wọ́n mú oúnjẹ sí ọ ok. lánàá mo jáde tí mo ṣe ń padà bọ̀ lé mo ṣáàrí tó kèlè ṣe yàmàyàmà lẹ́nu gate mo ní kí ló ń ṣe tó ń ṣe báyìí bí mi ṣe wọlé lọ nìyẹn. ìgbà tí màá dé inú rúùmù mi bí mo ṣe rí big mummy lórí matrimonial bed mi nìyẹn tó ń dánú fèkóra. Ah! ọgbọ́n mi gbọ́ ìlú matrimonial bed yẹn ọwọ́ àtọ́kùn ẹ <laughs> kí ni ìkàtọ́ wá ṣe kí ni kò mọ̀ sọ fún wọn. kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe nígbà tí kàlẹ́dà yìí lọ dúró síbẹ̀ tó sọ fún mi pé kí lẹ́tẹ̀mí máa wọlé bẹ́yẹ pẹ̀lú kí mi lẹ́nu kíjì kí lọ dáná fún wọn. ìpè ṣe mi mọ̀ pé ó ti ṣiṣẹ́ ó ti máa rẹ̀ ẹ́ kí mi lọ́wọ́ sí kíjì kí lọ́wọ́ dáná. mo mọ̀ pé o ṣáà dáná fún wọn ṣáà ṣe bó dáná àwọn oníkàlẹ̀ dáná fẹ́ bá ọ fẹ́ sọ ní burúkú ni ó tún wọ́n ní kó lọ dárúkọ ní sọ́ọ́nù lẹ́bi tó bá wà kí ni nǹkan tó ṣe kí ni nǹkan tó ṣe nígbà tó ní kó lọ dáná kí ni nǹkan tí wọ́n ṣe. mo lọ gidi mo lọ dáná o. kí ló fi sínú oúnjẹ tó ní kó lọ sè. ṣé òórí ògùn ẹkú kó gbọ́n sí àbí kó mú ṣúgà kó dá tàbí yọ̀ àbí kò tiẹ̀ mú ọṣẹ kò lọ́ báyìí kò dá sí kókó fìlì tèsítè pé nǹkan tó ń ṣe fún ẹ ò dáa òun lọ dáná fún wọn ò ní kú rẹ ìwà àkọkọ ẹni jọ kú rẹ padà. Obama ó mọ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ bí òun gangan ló ṣe Mr. Kalejaye takàn òun rò pé bóyá ìyẹn kò ń ṣe nǹkan tí ò dá ni o. ewu etí ẹdí sùúrù ẹdí sùúrù ṣe rí nǹkan tẹ́bi torí ẹ̀ wá lédi gbé kẹ́yìn méjì kẹ́ tẹ̀lé mi lọ kẹ́ wá lọ bá mi bẹ ọkọ mi. èmi èmi. Esther ní sùúrù. wo sórí èmi mo ti fara mi lẹ̀ Esther náà máa fara ẹ lẹ̀ àti wá máa sìn ẹ lọ á lọ bẹ ọkọ ẹ á kúnlẹ̀ ará bàbà fọkọ ẹ gbogbo ẹ̀jẹ̀ tó bá ṣe ọkọ ẹ á dáríjì ẹ ṣe ti gbọ́. ó dà kó rí tiẹ̀ burú. why na stop this. orí ẹ ti dàrú ta ló fẹ́ pa yín lọ lọ síbo bó ṣe fìyà jẹ tó màá wá tún tẹ̀lé ẹ lọ bẹ̀rẹ̀ ọkọ̀ yọkùn kalẹ̀ jẹ́mi sí ẹ lè pe lọ́nkù mọ́ ọkùnrin ti kú òun orúkọ ẹ̀ kálẹ̀ jẹ́ lórúkọ ẹ̀ èyí máa tẹ̀lé ọlọ́run ò ní orí ò padà wá dìrù lágbára ọlọ́run. tí n bá sọ̀rọ̀ sí ẹ ni mo sọ̀rọ̀ mr kálẹ̀ jẹ́ tó dọ́kọ̀ ayé wọn máa bàjẹ́ ni nínú tó ṣe fún wọn yẹn ìfàyàlú àyàwó àti wọn máa bí wọn. ṣẹfẹ gbọ́ Jùmọ̀kẹ́ ẹ̀yin méjèèjì mi ò ní mi ò ní tẹ̀lé ẹ lọ o àmọ́ tí bá máa tẹ̀lé ẹ lọ bí ká lọ pa wọ́n ni bẹ́ẹ̀ ni ká lọ pa wọ́n ni bẹ́ẹ̀ ni torí ẹni tó bá ṣe nǹkan tí ẹnìkan ò ṣe rí ojú ẹ̀ máa rí nǹkan tí yóò rí rí ṣé wàá rí big mummy yẹn o níjọ́ tí máa rí yẹn tí n bá pàdé ẹ̀ níta lọ́ọ̀sì ni mo ti máa gún kémi tẹ̀lé yín lọ bèbè àfẹ́ tó monday mo ń bọ̀ mo fẹ́ lọ múra kájọ wá lọ bẹ̀bẹ̀ aláìlójútì. esther esther esther. ọ̀hún ni tó bá yà ilé ìbá jẹ báyìí musa musa musa musa musa musa musa. value what you have take care of what you got Oh. Oh? Value what you have, má jẹ́ kó bọ́ singale. Value what you have, take care of what you got. Value what you have, oh? má jẹ́ kó lọ ta. Mọ́mí wọn, kí lè fẹ́ jẹ? Yóò Okay. Ọlọ́run rí inú mi pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò wá látọkàn mi rárá ìṣẹ̀dá yín rí pé kò wù mí tí ò bá ń ṣe nǹkan tó ń fi sẹ́gbẹ̀ẹ́ mi mi ò ní ṣe mi ò ní ṣe ìjọ ẹ̀ dáríjì mi mi mọ̀ mọ̀. bíbọ́ mi mi ò bínú sí yín mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi kádàrá tèmi ni àwọn Yorùbá dẹ̀ máa ń sọ pé kádàrá ẹ̀dá kò ní tàsé láéláé mo ti gbà páyọ̀ mọ́ mi ni mi ò bínú sí i. ṣé bí mi ni mò ń ṣoúnjẹ fún yín wọ́n dẹ̀ ń bí ń bí kílẹ̀ fẹ́ jẹ elébi ọ̀pá yín ẹ̀ ẹ̀ dẹ̀ tún gbà pé lóòótọ́ kádàrá ò ní ṣe kó má tàn sí nǹkan tí yóò má lè ti yàn ní ayé èèyàn èèyàn máa ṣe ṣáàyàn òun ní tèmi yìí torí ibi tí mo wà yìí mi ò lérò ẹ̀ láyéláyé kó wá tún ṣe ọkọ ọ̀gá mi kò dùn mọ́ mi nú o ẹlẹ́dàá mi rí i pé kò dùn mọ́ mi nú mi dẹ̀ fẹ́ ṣe o mo wá ń ṣe ìlérí fún yín lé ní pé mo ò ní fi ọjọ́ kọ̀ọ̀kan ayé mi fi ṣe jàǹbá fún yín torí ẹ̀ ẹ̀ṣẹ̀ mi èèyàn dáadáa ní ẹjọ́ ẹ mi ẹjọ́ torí ọlọ́run. mọ́mi ẹ máa lọ tí mi ò bínú ẹ máa lọ mi ò bínú sí yín. ẹ gbà mí kẹ. ṣé kò ṣe ìtùnú ni bàbá ń rún lọ́sàn-án ọ̀gbọ̀n ṣá kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. ẹ ìtùnú. ìtùnú. mo dáràn mo ló ti ń látàwọn gan mo ti ń gbàriwo wọn. tá lòkèlè wá rú lọ́sàn-án gan. mi ò mọ mi ò mọ. òkèlè bọ́tà tá lè rú lọ́sàn-án gan. tájù ní iṣẹ́ àbọ̀tà síbi. mo gbé òkèlè tá lè rú lọ́sàn-án gan. <laughs> tá lè rú tá lè wọ́pọ̀ tó yìí. ẹ ẹ àbúrò àbúrò irọ́ àbúrò mi ni mọ́ mi wá rán. báyìí ẹ sọ̀rọ̀ sókè kí lẹ́yìn kí ló ń kí lẹ́yìn ń gbọ́ kí lẹ́yìn ń gbọ́. irọ́ ọba fi wèrè kun ni àbí àbúrò mọ́ mi wá ní wọ́n rán lẹ́kọ̀ọ́ tí ó sọ wónú tí mò ń bá wínú dé. mò ń bá wínú dé. ẹ bó ṣe máa ń pariwo nù. o ò ní bá wí ta. irọ́ kò ń sọ ọmọ ta. jẹ́ àwọ̀ àbúrò àǹtí ẹ̀. ẹni pé bọ́ta. Ah, kí ló kàn yín sójà bí yín ni ebi mo lẹbi kí ló dé. afẹ́mi tiẹ̀ kó bọ́ta. ẹ fẹ́ mi tẹ̀ báwo mo lè yànjú wẹ̀kọ ẹlẹ́fẹ́ mi tẹ̀. àná bọ́ta o ẹgbẹ́ síta jàre ẹgbẹ́ síta ta o. èmi ò fẹ́ kó kálukú sọ́gbà ẹnu lẹ́kọ̀ọ́ àti ṣe ń tẹ́wọ́. sọ́gbà ẹnu yẹn ti bọ̀ jù. àwọn tàṣà lọ. ẹ. he shock you. he shock me. this one shock me. Ah! Ah! Okele. kí ló ṣe. àǹtí ẹ̀ wá ń bí. ṣé Okele ló ń rún ilẹ̀ ń pariwo tó yìí ah. tí kaka bá wà rùn yín kọ́ kílẹ̀ bá ṣiṣẹ́ máa kú ni. kaka kan ga ni kaka ò ní bó ma tẹ̀mí ni. ẹ eh. eh, ó lè jẹ́ pé lápẹ́ ní kaka ni. eléyìí pọ̀ Okele lọ́sàn-án gan. ẹ kí n ti yín tẹ́yìn bá ṣe ti tẹ́yìn máa sọ̀rọ̀ ni. Ah, ah. ẹjọ kó kálukú ṣe tiẹ̀ ṣe tiẹ̀ nu lẹ́jọ́ wọn ní káṣù dípù ní ẹjọ́ tó lọ lọ́wọ́. this one shock me this one shock me it me ah, ooo oh. má lọ sísí mi òkèlè parẹ́ <laughs> mo kú mo gbé ẹrù ẹrù kìlẹ̀ ṣe gbọ́ o. ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹ wo bí mo pa yín lẹ́gàn ni o Ọlọ́run ní dín yín lọ́wọ́ o. ṣé mo gbé bẹ́ẹ̀ sí wáyé nìṣẹ́ ti báyé mi jẹ́ mi ò tí kọ́ mu. bùdá dúró ariwo yẹn. o kọ́ mu. mo kọ́ mu lẹ́yìn gbàriwo. já máa lọ kọ́ má fi wá kọ́ mu. ẹ má wọrí. báwo jẹ́ pé oníkálukú ọmọ sọ̀rọ̀ àwọn nulẹ̀ yìí ni níjọ́ títí yín náà bá dé máa disturb yín ni màá èmi náà máa ká sọ̀rọ̀ yín ni. olùsílọ́mọ yín náà àmọ́ bí tó ti ráriwo wèrè ah, rọra ṣe ó pariwo ká ní mo ti mọ̀ ni èmi ó ti yọ bátìrì ẹ̀ eléyìí téèyàn fi gbélé kéèyàn kúkú gbòdì kò sẹ́ni tí ó gbóhùn òdì lásán ni téèyàn ó fi lọ téèyàn ó fi bọ̀ ṣẹ́jú mẹ́wàá wọn ò ní mọ̀ kankan ẹ bá wọrí àbọ̀ abánu. fọlá rira káròdò àtún èmi lára àlẹ́ òun ó jìnnà sí mi pọ̀. èmi náà mọ̀ pé mo jìnnà sí mi àmọ́ mo bá kékeré inú mi ò dùn inú mi ò dùn kí ló dé ewu ìjà yóò mi dùn ẹ wo ojoojúmọ́ báyìí ló kàn fi ń banú mi jẹ́ bàbá kékeré tó bá jẹ́ pé ẹ̀ ń bá wa gbélé wa ni ẹ̀yin gan àánú mi á ṣe yín ó kàn ń wùwà yamayama àfi bí ẹni pé mi ò tiẹ̀ mọ̀ rí rárá bí kàlẹ́jà yìí ṣe wùwà fún mi ni ẹ bàbá kò yé mi mọ́ o. eyín kàlẹ́jà yìí. kéènì. ní gbogbo wà tó ọ̀ka lẹ́yìn ṣọ́ọ̀ṣì dán lójú. bàbá ṣé mo fẹ́ parọ́ fún yín ṣé mo fẹ́ parọ́ ọmọkọ mi ni bó ṣe ń wà mo sọ fún yín yẹn bàbá. ọ̀dà fọkànbalẹ̀ sórí agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni tọ́ ọba ti délé wí fọ́nkalẹ̀ jáyé wípé èmi ń bọ̀ wá léyìn lóòrò ọ̀la kò sì gbọ́dọ̀ jáde wí fún un sọ gbọ́. èmi á díṣẹ́ fún o àmọ́ bàbá kékeré ó dá mi lójú pé wo ní gbọ́ o. ó di dandan kó gbà ìwọ wí fún un pẹ̀mí ni ó dúró lédè mi mò ń bọ̀ lẹ́yìn láàárọ̀ la sọ̀gbọ́ mo ronú kọ̀ọ̀kan gbogbo níyànjú láàárọ̀ la mo sunkún o mo jẹ orí ológun rẹ tí ẹ ti sunkún ó ti sún mi mo sunkún mọ́ gbogbo wo ènìyàn lọ́sà ènìyàn rọra ṣe. yàtọ̀ pé ìwọ náà ti rí ẹ ọ ti rí tó fi jẹ mẹ́ta tó wá síbi tí kò sọ. àlejàlé. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ kí ló dé tó ń fọwọ́ sí wẹ́sì méèdì mi. àní méèdì gbọ́ sí wọn ní méèdì. èyí mi ò tàbí. o ah. ah, ah. wojú náà wọ inú ọkọ náà dáhùn kí ló wà lẹ́nu ṣé lè tó dúró ọjọ́ méjì lójú ẹ̀. o kalẹ̀ jayé sórí e, eré tó ń ṣe yìí ó wà expensive o wọ́n ẹ̀sẹ̀ ló dé stop ẹ̀ náà ah, ah, mo ní láti máa fọwọ́ sí méjọ ọmọdọ̀ mi lásán lásán kó máa fọwọ́ sí waste it's not done. ẹ ẹ wo pé gbogbo ẹni sàn àárẹ̀ òun ta ni maid ẹ gbọ́n ṣé o bá ń ṣeré ń bì ní. <laughs> ó rí i tójú ò bá tiẹ̀ sọnà fún ẹ ṣé ojú onú rẹ ò sọ fún ẹ wípé ah. oyún náà pele yìí. ayé ò ní bá tiẹ̀ jẹ́ o má sọ mí di wèrè o kàlẹ́dẹ́ má sọ mí di wèrè o má sọ mí di wèrè o oyún mi kí ni níbo. ọ̀gbẹ́ni ó bẹ́tà kó kún ara ilé o ọmọ tó wọ ìkòkí ṣe méjì mọ́ nínú ilé o tó o bá mọ̀ ìyàwó tuntun tí mo ṣẹ̀ fẹ́ ah! ojú mi lọ́dẹ̀ wà nù. ọmọ ah! òní jẹ́ kálíjà yẹ ọjọ́ òní jẹ́ ó tẹ́lẹ̀ sanwó fún nígbà tí mo. ẹ wo ẹ má jẹ wa jẹ náà wọn. Ah, ẹ rọra ó affect mi. bébí bébí má wọrí má wọrí. ọ̀gbẹ́ni kí ni wọ́n ṣe lórí ìpínlẹ̀. wọ́n ní kí bàbá wọn fẹ́ ṣe àwọn ọmọ sí. mo lọ rẹ fà á. ó ní kó máa fa ẹsẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọmọ ajá ni wọ́n ni àbí ìwọ ò jẹ́ kó mọ̀ yìí pé ìwọ ò kí ń ṣe ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ́ nílé yìí mọ́ wípé ìwọ gangan ìyàwó lẹ́yìn ẹ̀ ló jẹ́ bí wọn náà fi lóyún ó sọ fún mi. this is not happening this is not happening this is not happening ta. má sí ọmọ lẹ́yìn ẹ̀ hello. kí ló ah, ọ̀yọ̀ information tó o bá mọ̀ ìyàwó mi tó ń wò yìí. àtàrà ló sọ fún mi pé inú òun ṣe bákanbákan ilẹ̀ ti sólànà ni ó yẹ kí n ti gbé jáde but now mo láti gbé lọ sí hospital láti ṣe check up fún bóyá ó wà òkè àbí oyún yẹn àbóyún yẹn jókòó síbi tó yẹ kó jókòó sí torí mi ò fẹ́ kẹ́ni tí ń because àwọn ọjọ́ ọ̀la tèmi òun ló ń wò yìí ibẹ̀ là ń lọ ayú ó dàbí pé iṣẹ́ yẹn ò tó ẹ lára ó bẹ́ẹ̀ kàkó tẹ̀lé wa bóyá wọ́n máa check ìwọ náà bóyá ó wà òkè àbó ó wà òkè bóyá move. kọ́lé jẹ́ yé. kọ́lé ah! èmi ni ọlọ́sà o. ọlọ́sà ẹ ti bẹ̀rẹ̀ sí. àwọn ìṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ ọ̀rá ilẹ̀ yọ̀ o. ó sùn jẹ́ nínú ìwòkálù lọ tó bá jẹ́ pé èmi mọ̀ pé ọmọ pàpà lági ni ẹ́ èmi ò bá ti ní má bá ẹ sọ̀rọ̀ èmi wò pé o ṣọmọlúàbí ni èmi fi ẹnu mi yìí mo fi gé obì fún ẹ o tún dànù o lẹ́nu mi ń rùn mo ní sùúrù ni wọ́n fi ń gbélé ọkọ amókè tí ikú oní tinú ẹ ló máa ṣe ṣé òun wá rí ibi títí inú ẹ bá ẹ dé báyìí ṣé o rí wò ó ó ti wá di tiẹ̀ nìkan báyìí o kò tún ìgbà rẹ̀ pa. Hmm. mo ní sùúrù mo ní sùúrù ṣe ló kọ bí kò mọ̀ ọmọ ó dé ń fún ọmọ ọ̀dọ̀ mi lóyún lẹ́yọ kọ̀ọ̀kan. Ah! ṣé ìwọ ò rí bí sùúrù fi ń gbélé ọkọ ni <laughs> ó ò bá tiẹ̀ ṣe sùúrù kó wá wọn tí sùúrù ẹ tó máa bí fún wo ó dìgbà kan náà. ó dìgbà kan náà ó dìgbà kan náà lè sọ lójoojúmọ́ ah, ah, ìgbà wo ló fẹ́ dìgbà kejì gan-an. ọmọ ilé iṣẹ́ ti sùn mí dáhẹ́ ó ti sùn mí. ènìyàn lọ sọ ọ́ rọra ṣe láàyè ènìyàn rọra ṣe. ọlọ́sà o. àwé ṣe jẹjẹ. ẹ pẹ̀lẹ́ o big mom tí o sì. Ah, ẹ sọ. ẹ torí mo ti wà lákè ńbẹ yẹn látẹ̀kan ni mo ti ń nọ́tìsì yín pé ẹ̀ ń di mírọ̀ mú bẹ́ẹ̀ lẹ̀ ń di bọ́nẹ̀tì ẹ̀ ń wá síbi bẹ́ẹ̀ sí ń di inú mú wá o pé bí mo ṣe tún wá dúró tẹ táwọn ẹwẹ̀ yìí ni mo ní kí n wá béèrè lọ́wọ́ yín. kò sí nǹkan tó ṣe mí. ẹ ẹ pẹ̀lẹ́ mà àmọ́ ẹ ẹ má bínú bí mo ṣe ń wo yín ẹ fẹ́ jọ kó má jẹ́ pé bóyá ẹ ti lóyún nígbà kẹsà kíyèsí ara yín. irú ọ̀rọ̀ wo nìyẹn ah. kí lẹ rí tẹ fi sọ bẹ́ẹ̀. Ah. ẹ bá ní kí ni mo rí kò sí táwọn ò rí. lásán kọ́ lójú mi rí báyìí ojú mi máa ń rí gbogbo nǹkan ni àmọ́ ara ń fu èmi wípé kó má jẹ́ pé màdàmú ti lọ lóyún fún àwọn ọ̀gá ẹ wò ẹ wò bí intense ò dáa kó dáa gbalagbala pé yín níjọ́ tẹ́ ti kọ́kọ́ mú kí ni ṣé hiv tẹ́ fi wá bẹ̀rẹ̀ sẹ́ńbì báyìí tẹ́ mú wá tẹlifẹsẹ sẹ́ńbì ni mo ti rí tẹ́ ń wo ọ̀gá ẹ wo irú madam yẹn ṣé kò tó ẹ ẹ tó bí lọ́mọ tó bá jẹ́ pé ẹ bí irú yẹn lọ́mọ tí ì bá ṣe pé bó ṣe rí ẹ tó bí lọ́mọ ẹ sọ́yà kí nǹkan pé nǹkan tí ọmọ inú yín jẹ lọ́yà kẹ́yìn náà máa jẹ. ẹ wo kí n ṣẹjọ́ mi ah, ṣẹjọ́ mi ni nígbà tí yóò yọ gòsì mi tó lò máa gún mi pa tí n bá ṣe nǹkan tóun fẹ́. Ah. ẹ̀yin yóò ṣe jẹ́ kọ́gùn yín náà ah, tọ́bàgùn yín ní ìsìn báyìí ẹ̀ bá jàre àwọn máa stand fún yín báyìí ni àwọn làbá sọ nídùú yín táwọn àròjọ báyìí. kó gún mi. ẹ ẹ ẹ̀ẹ́dógbàgbọ́ ẹ̀ẹ́dógboyún ojú wo ni kọ́mọ yẹn máa fi wò yín báyìí nísìn òun lẹ ti lóyún yìí nìsín níbo dáa fẹ́ ti gbogbo yẹn sí ṣé àwọn pèsè yín ti tán. irú bí wọ́n ọmọ òun ṣe láìkì yìí tó káwá ní girama ẹ̀ ṣe é lòun fọkọ ẹ̀ ni owó tẹ̀mí lẹ́yìn lẹ́yìn lẹ́mú yá yìí tọ́lọ̀ bàbá mu kó jẹ́ bèjì tó bá jẹ́ bèjì wọ́n lè jẹ́ psq àbí kọ́ jáde gbódù ìkànnù ọlọ́run wọn bá ń yọ báwọn bá sì lórí kọ́ àwọn ọmọ mi jọrọ ọlọ́run kọ̀ wọn wótòwótò. ayé lògùn o ènìyàn lọ sá ayé lògùn ènìyàn lọ sá ènìyàn rọra ṣe ẹ ti lọ bẹ ọkọ rẹ wà so kí wàá ló tẹ̀yìn àjáde ṣebí gbà tá à ń pè ẹ́ o ṣáà ló lọ adé ti lọ àti dé nìyẹn so. nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde mo fẹ́ mọ̀ ìwọ tó yẹ pé èso inú ẹ̀ kò ti bà tiẹ̀ jẹ́ àmúmọ́ra ló máa fi ń ṣe ṣebí áfítà tẹ́ lọ bẹ̀bẹ̀ lọ́kọ rẹ wá tó fún àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ méjì lóyún ǹjẹ́ tó bá jẹ́ wípé nǹkan tí mo ní ká ṣe fún even ká má pa ká pa sáyé kí n wá àwọn ọmọ ọ̀ta kó bá mi kan lẹ́sẹ̀ pa tó bá lè kan lẹ́sẹ̀ kọ̀ọ̀kan lápá ǹjẹ́ tí nǹkan kan bá ti dámẹ́jì nínú bọ́ọ̀dù yẹn tí ó máa lè ráyè pé òun fẹ́ ìkíní ọmọkùnrin òun fẹ́ ni láti fún ọmọ lára àwọn ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ láti fún ọmọ méjì lóyún lẹ́ẹ̀kan náà ìkànnì ẹ o ìkànnì ẹ jùmọ̀kẹ́. Esther sùúrù ò kí ń kọ jù àfi tí ò bá tó ní sùúrù o mo sọ tèmi o. òun sọ tiẹ̀ bẹ́ẹ̀ ìyá sùúrù lérè sùúrù tíwọ náà ṣe títí tí rèé ó mọ ilé ọkọ tó o ti lọ ọ̀rọ̀ ló mọ̀rọ̀ wà fẹsẹ pé mo fi sọ̀rọ̀ o ilé ọkọ alákọ̀ọ́kọ́ mo wà náà tó bẹ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó fi dórí ẹlẹ́ẹ̀kẹrin tó tún fi padà wá sínú ilé mi ṣé o mọ̀ pé gbogbo bó ṣe ń lọ bllb àti lo àti dé mo ń gbẹ ẹ láyé inú ilé mi tọ́kí bí mi ṣe bá ẹ sọ̀rọ̀ ni ilé ọkọ alákọ̀ọ́kọ́ yẹn ló bá wà ọ̀hún kò má má rí mọ́ ọkọ̀ kan òkú kan mọ́dọ̀ mọ̀ pọ́n kà fún ẹni bọ̀ èmi náà bẹ sọ̀rọ̀ ń gbà yẹn o ò gbọ́rọ̀ sí mi lẹ́nu ó wá ní kọ́mọ lọ́mọ ní sùúrù ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ǹjẹ́ tó bá jẹ́ pé bèbí ṣe ń bá wọn sọ̀rọ̀ ń gbà yẹn nìwọ náà gbọ́ jọ ṣó máa lọ lé ọkọ bíi mẹ́rin tó máa tún wá padà dé alébọ̀ṣú lé mi. ẹ ṣáà má tì í pa ẹ má fi sùúrù bá yí ọmọ lọ́mọ jẹ́ ọ̀rẹ́ ni wá lóòótọ́ òun ṣe sẹ́bíò ẹ̀ ẹ jẹ́ kó design lọ́kàn ara tiẹ̀ àbí ọ̀rọ̀ tí èmi ẹ̀ sàsọ ẹ jẹ́ kó mu lò oní sùúrù kó sùúrù kó sùúrù ẹ má fi sùúrù pọ̀ ọmọ lọ́mọ mo gbà pé ó ní <clears throat> ilé ọkọ kìíní ni mo lọ ilé ọkọ kẹrin àbí ó dé bólúgbó fi mọ́ra ó dé bá àrẹsà tèmi nìyẹn mo dé ti fi mọ́ra àmọ́ mo ṣàmọ̀ pé ní ayé yìí sùúrù ní bàbá ìwà fọmọ lọ́mọ wọn lè jẹ́ kó wà nílé ọkọ ẹ̀ fọmọ lọ́mọ lè jẹ́ kó dúró sílé ọkọ ẹ̀ jẹjẹ jẹ o ẹ̀sà sọ tèmi o fílẹ̀ o. ìbọ̀kẹ́ ìkànnì ẹ̀ ìkànnì ẹ̀ kí n fílẹ̀ kó dúró sílé ọkọ ṣó nígbà tí bá dẹ̀mí ẹ̀ lè gbòdò ẹni kò ní sọ̀rọ̀ dáadáa ṣẹ́gbọ́n á tó yín tì í èmi ń ba sọ́nsìn kò gbọ́ tó bá yá náà ọ̀dọ̀ mi náà lè ṣe máa kọ́rọ̀ wà. mo ti gbọ́. sùúrù sùúrù sùúrù ọkọ kan òkun kan bọ́ọ̀dù ìkà ní ẹ ìkà ní ẹ ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ẹ lọ́ọ̀dì ayé ló oh, wo ènìyàn ló sá ènìyàn rọra ṣe. fẹ́ kírun mo sọ fún ẹ pé tó bá fẹ́ kiri kó má máa kúnlẹ̀ fún mi mọ́ mo ní kó pè mí lórúkọ kó o fà mí nínú gbọ̀n fà mí nínú mú nà ọ̀hún wọ́n sì báyìí fún mi mà. èmi ò lè máa kí yín bó ṣe wù mí níṣojú ìyàwó yín náà kò náìs. o lè máa kí mi bó ṣe wù ẹ́ níṣẹ́jú ìyàwó mi jọ́sẹ̀ ìyàwó mi wà níbi tá a dúró sí pápá jùlọ gan tí àwọn bá wà lè gan kí ló fẹ́ ṣe ṣé mi ò ti sọ fún pé mo ti ṣetán láti gbé e gẹ́gẹ́ bí ìyàwó lé lórí mi kí ló fẹ́ ṣe fún mi ṣe bí èmi mo lówó mi èmi mo dẹ̀ fẹ́ sílé àṣẹ tí mo bá fẹ́ òun náà ló gbọ́dọ̀ tẹ̀lé. ó kí o mọ ti máa ṣe ó dàbí bí aṣọ tó máa ń wọ̀ ní ó máa ń dísè ìgbéra bí. ewu ní sùúrù ní sùúrù lè kí n ṣàlàyé nǹkan tó ń ṣe mí o. ṣé ní nǹkan èmi ti fẹ́ rí yín láti ibi ìjọ mẹ́ta kan bóyá owó yín ni òfin láì láti rí yín ó ní nǹkan tí mi bá yín sọ o. Eh. ẹ fẹ́ gbọ́n mi mo ti lóyún o bẹ́ẹ̀ ni mo ti lóyún mo dẹ̀ fẹ́ lọ ṣe torí àwọn tó kù mi ti mọ̀ ọ́ dẹ̀ ti fẹ́ máa fi mí máa ṣẹ̀sín o. padà olóyún olóyún fún mi ò dẹ̀ fẹ́ lọ ṣe irú èrò ń sọ fún mi ṣe pé láti jọ ìta àtijọ́ ṣe aláṣẹdànù ló fẹ́ kí n jẹ́ láyé mi àbí ṣé kò yẹ kí inú ìwọ náà dùn pé látijọ́ tèmi àti ẹ ti ń bá bọnú léyìí ó gbọ́ òun ẹ̀wọ̀n ẹ̀ ọmọ kan rí àbí wèrè tí mo fẹ́ sílé tó jẹ́ pé gbogbo ìgbésí ayé òjú kó ṣe powder kó múra kó dẹ̀ jánu lọ síbi iṣẹ́ ṣé yẹn ni mo fẹ́ kàkùn gẹ́gẹ́ bí ìyàwó nítorí ṣe fún mi ìdùnnú ṣubú láyọ̀ mí ni o inú mi á dẹ̀ dùn tó bá lè gbọ́ nǹkan tó mo fẹ́ sọ yìí ó yún inú ẹ̀ yìí ò lè ṣẹ́ bẹ́ẹ̀ ni. ó dàgbé ẹ̀gbọ́n nǹkan tí mo sọ. mo lóyún. mo ní mo ti lóyún. àwọn tó kù mi ti mọ̀ pé mo lóyún. mo lóyún fún ọkọ ọ̀gá mi káwọn tó kù máa fi mí ṣe yẹ̀yẹ́ kí wọ́n ló láàrin gbogbo wọn kó máa fi mí ṣẹ̀sín. ọ̀rọ̀ tó mọ̀ tí mo tọ́jú pamọ́ nínú ilé ìtẹ́nìkan kò pọ̀ sí mo ṣetán láti sọ fún ẹ báyìí nínú àwọn tó sọ pé ó ń fi ẹ́ sí yẹ̀yẹ́ tó fẹ́ torí tiwọn lọ sẹ́yìn tiẹ̀ dànù méjì ni wọ́n ti lóyún bẹ́ẹ̀ ni nínú àwọn ọmọọṣẹ́ méjì ni wọ́n lóyún fún mi. <laughs> kí ló fi ń ṣeré bíi fún ẹjọ́ báyìí àbí ah, tó dáa ni o mọ nǹkan tí ẹ ló kàn jẹ́ pé ó máa bọ́ sásìkò tí màá ṣẹ̀ṣẹ̀ kọ́yìn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ọsibítà báyìí mo ṣe é wò bí ẹni pé kí n lọ rẹ́gísítà wọn kọ́ máa lọ fún ìtọ́jú bọ̀ nígbà títí ẹ ti ṣẹlẹ̀ báyìí ó yẹ kó o mọ̀ pé wọ́n láyọ̀ ojú mi ìwọ láyọ̀ ọkàn mi ó máa tètè yá kíákíá tí ilẹ̀ bá ti mọ́ lọ́la ẹ̀mí n kò yín lọ. òṣìṣẹ́ yín mẹ́ta ó lóyún fún yín. èso bí wò ni mo fẹ́ ná owó mi ni ẹ bá ná àbí mo ló nẹ mi lára ni. má lù wá. kí ló tún ṣẹlẹ̀. ojú òun lára ẹwà kó má mu. ẹgbẹ́ má gbìyàn wa. ó yẹ kó o mọ̀ pé ìpè ìpẹ́jú ojú tó o ní yìí bí n bá ti fojú kan ara mi balẹ̀ o ọ̀rọ̀ kan bẹ tá a fẹ́ sọ. ìwo àmọ́ sọ́lítà màdámù ò ní pẹ́ dín ní ìfẹ́ wàhálà. ó má fi ọ̀rọ̀ màdámù sọ̀rọ̀ tá à ń sọ yìí o tó bá tó fi màdámù sí inú lè bí mi ọ̀rọ̀ kan bẹ̀ tá a fẹ́ sọ ó ṣe kókó ká sọ ni. Ah! ènìyàn lọ sọ òrora ṣe láàyè ènìyàn rọra ṣe rọra ṣe ilẹ̀ yọ ayé ló wú ọ ènìyàn lọ sọ. sálíwá ah! sálíwá kí ló dé báwo ló ṣe ti báyìí mo pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ wá wá wá wá wá ọlọ́wà láì jẹ́ pé ibi tó ṣẹ̀ ń wá tí mi ò bá wẹ́ wálé nísìnyí báyìí kí ni kókó nǹkan tó ṣẹlẹ̀ gangan mi kì í feel confident nílẹ̀ yẹn gbọ́n wọn lẹ́yìn máa sọ̀rọ̀ sí mi lọ bọ̀ mi kì í feel confident rárá. ẹ̀bẹ́ máa gbọ́ sálé wá ni kí ni tiẹ̀ wọ́n lẹ́ni téèyàn bá nájà lèèyàn wò èèyàn kí n wáriwọ̀ ọjà èmi àti ẹlajọ́ nájà kí ló kàn ọ́ pẹ̀lú àwọn tó tó tó wọ́n ń sọ̀rọ̀ sí ọ torí ẹni mo ṣe wá ń pè ọ́ tó o. ẹ gbòtẹ́ o. ẹ òtẹ́ àbí mòtẹ́. òtẹ́ o bọ́ọ̀lù ti ṣe báyìí kí n gba hòtẹ́ẹ̀lì ṣé ọ̀ mọ́ṣẹ́ tí mo ṣe ni èmi tó yẹ pé twenty four hours ni mo fi ń ṣiṣẹ́ báwo eléyìí gan kò jọ pé mo yọ kúrò kò jọ pé mo ṣe kínní níbo ni kí n dágbére pé mo lọ ńgbà tí n bá gbòtẹ́ẹ̀lì lọ èmi ò lè gbòtẹ́ẹ̀lì ibi tá a lò yẹn jámà ló lọ bẹ́ẹ̀. kí ni. irọ́ àlè mánéjì bẹ́ẹ̀ gbòtẹ́ẹ̀lì ó sì ń pariwo gbòtẹ́ẹ̀lì gbòtẹ́ẹ̀lì sórí ibẹ̀ yẹn ó bẹ́tà hòtẹ́ẹ̀lì o sórí hòtẹ́ẹ̀lì téèyàn bá fẹ́ ṣe sọ táìmù èyàn máa wago lẹ́ẹ̀mẹ́wàá ni o ó lè ó lè jẹ́ pé ńgbà tá a bá kọ́kọ́ rojọ́ rojọ́ gbà yẹn wọ́n máa kẹlẹ̀ kó gbogbogbò ibẹ̀ yẹn já sí máa mánéjì ẹ̀ bẹ́ẹ̀ a máa gbádùn dáadáa ló tẹ̀ wá ní yọjẹ rárá. olóòtẹ́ẹ̀lì gbòtẹ́ẹ̀lì gbòtẹ́ẹ̀lì gbòtẹ́ẹ̀lì yìí èmi ò mọ kókó nǹkan tá a fẹ́ ṣe sí o ọ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ kọ́kọ́ wá rọ̀lẹ́ iná tó bá ti wá rọ̀lẹ́ lẹ́yìn ìgbà yẹn màá mọ̀ bí màá ti wọ́wọ́ tẹ. Ah, ó wà ah, hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì àmọ́ tẹ́ ń bá máa gbòtẹ́ẹ̀lì ó lè má lè sí o ó lè jó ní fáànù ni o eh, àmọ́ ju gbogbo ẹ̀ lọ tí ẹ̀ sì kọ́kọ́ wá rọ̀lẹ́ iná ṣébi ìmọ̀ ọgbọ́n tí wà tí ń parọ́ fọ́gà tá a fi ríra wa gbòtẹ́ẹ̀ gbòtẹ́ẹ̀ gbòtẹ́ẹ̀ ah hòtẹ́ẹ̀lì àbí kí sáà ti gbòtẹ́ẹ̀lì ni mm. ẹ máa gbà jọ tòrọ lọ sáà wà ń rọlẹ̀ tí mi ò bá wá wá nìsín ọmọ pariwo gbòtẹ́ẹ̀ gbòtẹ́ẹ̀. tí bá ti wá lálẹ́ mi wá mọ́ o. àwa wá ẹ àmọ́ ẹ hòtẹ́ẹ̀lì má wọ̀ọ́rì máa yanjú hòtẹ́ẹ̀ máa máa yanjú hòtẹ́ẹ̀ mo kọ́ àbí kéèyàn má ra àwọn oníwọ̀n tukọ̀ torí téèyàn bá dúró tẹ́lẹ̀ nísìn wọ́n ṣẹ̀ tó máa bẹ̀rẹ̀ ẹ máa jẹ okọ̀ bí ẹ máa jẹ ẹja téèyàn bá ní kéèyàn máa wo owó tí irú owó tẹ̀ náà yẹn gan téèyàn bá fẹ́ yọnu sálárì ọlọ́njọ́lù ẹ̀ lákòjọ ni kò sí wàhálà ṣé ó sàmà wà rọlẹ̀ ẹ kò sí wàhálà fún mi ní ọgín kémi máa bá tèmi lọ ènìyàn ló sá. Fapọ̀nlé bọ̀ Fapọ̀nlé Fapọ̀nlé jẹ̀bi. sọ́ọ̀rí gbogbo ẹ̀dá tí bá ń gbàdúrà káwọn lè bàjẹ́ èèyàn wọ́n ń gbìyànjú ah, èmi ti gbìyànjú tó lórí rẹ o bí ẹ bá ṣe wípé mo ro ta lájọbí dáadáa ìbí tọ́pa wá pọ̀ ìmbá ti lé ọ dànù lákàtà mi mo gbìyànjú fún ọ kó o lè bá a kàwé orí rẹ ò kàwé mo fi ọsẹ nu kọ́ṣẹ́ ara rẹ ò kọ́ṣẹ́. onífàì náà ló fẹ́ kọ́ ebi ni ìfàì náà ló ti wà látijọ́ ọmọ tún yàtọ̀ sósì. bí n bá ní o mú nǹkan kó o fi tẹ́lẹ̀ àgbo èyí tí mo ní kó o fi tẹ́lẹ̀ ló fi sókè sódì dandan kó o bá ṣẹ́jẹ́ mọ́ ń lọ ni ibo wa lọ fọpọlọ tiẹ̀ sí. kìnìún tí n bá tẹ̀lé yín lọ. ewé tó mú lọ́wọ́ yìí ewé kiri ṣé ìtí mo ní kọ́ lọ rí ìjà wà ní. pé tí tí bá tẹ̀lé yín lọ ẹ máa ń jáwé lọ́wọ́ mo eré wé mo pé ewé ìgogogogogogogo ni mo bá já. ló bá já ṣé wé àkókò rẹ̀ bẹ́ẹ̀yàn bí ọba joyè nílẹ̀ yóò bá dákun ewé wo wọn mọ jalè lórí kì í ṣe ewé àkókò ni. nígbà tí a fẹ́ fi yàn joyè ebi náà bá fẹ́ fi yàn joyè ewé àkókò là á lò là á jalè lórí ẹ̀ṣẹ́ lè gé ewé àkókò. ewé àkókò jọra ó jọra wọn yóò sì ṣiṣẹ́ fúnra wọn iṣẹ́ iṣẹ́ bó ti mọ̀ ṣe ọ́ jọra wọn jọra wọn táyé rẹ̀ ó sì mọ̀ jọra wọn lọ títí nù tọba wá jọra wọn débì kan débi táwọn èèyàn ti ráyé lò tí wọ́n bá rí báyé tí ò wúlò wọ́n sì fìgbálẹ̀ wọ́n gbàdà ní eléyìí léwé tèmi ní ọjà wa. fọlá rẹ ra. <laughs> kí ló dé ah, ah. fún mi pé rọ ni nkobi ọ̀ọ̀ kò gbọ́dọ̀ tún fóbi ilé ọ ah, ìwọ́láyà rẹ̀ ọ̀ọ́dà wo wo fi yá mi. èmi ò pè ń bá sọ̀rọ̀ ntọ́ bá rí lọ́bẹ̀ tó fi gàrú owó yóò wí fèmí.

ọ̀dà pẹ̀lẹ́. gbọ́n kìnnì. ó ti mọ ewé àkókò ó ti mọ ewé àkókò ó ní òdòdó ah, lórí ewé àkókò tún lódòdó lórí ayé rẹ ti ń dó yìí ká ah, ah, ìfapọ̀nlé ayé rẹ lójú rẹ sì ń dó yìí ká sọ́ọ̀mọ̀ òyì bí ìgbà tàtẹ́gùn bá ń po yẹ̀pẹ̀ àti àti pàǹtí pọ̀ báyìí wọ́n bá gbé lọ ìdígbáyé rẹ lọ́nu ó sì dá ayé rẹ ló yí ká. eléyìí èsì dà. máa yọ oyún egbére tó wà ní ẹ̀yìn méjèèjì mo dẹ̀ máa dé mi nílé gbogbo fọ́rọ̀ tó ní ẹ ti já wèrè. ẹ wo ẹ jọ máa o ẹ pín ti pọ̀ jù. pàtí pàtí mo jọ mọ̀dọ̀ ni ẹ o mi ò lè ṣẹ́yún o. o lè ṣe kí ni wọn ò tí ì bí ẹ dá. torí pé kí ni ọ̀rẹ́ mi lè bá dọ̀dọ̀ kúrò ẹ lè bá mi dọ̀dọ̀ kúrò o máa bá yẹ yín kí máa ti ọ̀yá. àbẹ́fẹ́ ṣòfò ẹ̀ bọ́lọ̀ gbà ìjẹjẹ ayé ló kún ó ènìyàn lọ sá. fúnra mi ni màá dẹ́bi yín légbodò bẹ́ẹ̀ mo sọ fún yín mo máa yí ọrùn yín ni ẹ̀yin ọmọ òfò yìí. òkú lẹ́lẹ́jà ń fà ẹlẹ́yìn ọ̀dẹ̀ lóyún fọ́pọ̀ lọ ẹ̀yin ọmọ òdò jáàtì jáàtì. Ah. <laughs> kí ni wọ́n ṣe mò ń fi ẹkún tó ń sun mo fi ń rẹ́rìn mo rò pé fọlárira náà ń porúkọ ẹ̀ kí ló dé tó wá change sí fẹkùn rira jọ kí ló fẹkùn mo ní kí ló fẹkùn. lè sọ ó ti di ìṣòro ní ẹ̀kú ó ti dá mú mọ́ra ó bẹ́tà kó máa mú mọ́ra o má jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan kan nítorí kó o ti fọwọ́ rẹ fa ìfàkúfà ó dẹ̀ ti já ní ẹ lórí nìyẹn. <laughs> wo tó bá jẹ́ pé torí àwọn ìyàwó tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ nínú ilé yìí tí wọ́n lóyún fún mi òun ló ń pa ẹlẹ́kún wàá sunkún pẹ́ o wàá sun látòní dọ̀la bẹ́ẹ̀ ni kò ní kúnlé bẹ́tà kó gbá kámú kó jẹ́ fà mọ́ra kó o gbà wọ́n gẹ́gẹ́ bí ìyàwó lẹ́yìn ẹ̀ kó o gbọ́ bá ṣe ń kọrin wọ́n ní kárìn kápọ̀ yẹ ló ń yẹ ni kó jẹ́ gbá kámú fọlọ́hún àmọ́ tó bá kọ̀ tó bá sọ́gbọ́n fẹ́ tírẹ́tì wọn àbò fẹ́ máa bá wọn jà nínú ilé yìí ah wàá lọ fún wọn o yes wàá jáde nínú ilé yìí fún wọn tí o bá wá tẹ́ ẹ lọ́rùn láti jáde àǹfààní wà láti fún ẹ ní owó kó lọ gbalé síta kó máa dágbé torí pé má jẹ́ kí n tàn ẹ́ èmi ò lè change o gbogbo nǹkan tó ń rí ó sì máa máa lọ nìyẹn. báwo tó ń ké ó ń sunkún ó ń bomi lójú ẹkún ẹ ò tí ì pé ó sì máa sunkún sí tó máa pọ̀ sí dáadáa kí làlámọ̀ rí ẹ̀ gangan náà jọ sọ fún mi ó kọ ó yẹ ó pa látijọ́ tí mo ti fẹ́ kó má ní oyún àárọ̀ kó má ní dalẹ́rí dábìlóhùn àfògè àfimúra nígbà tó jẹ́ pé a ń sá fún tibí ni tibí yẹn ìbànújẹ́ ló máa ń jẹ́ fún yín tẹ bá tiẹ̀ rí wa ẹ máa ń rí wa bí ìgbẹ́ni bí pàjẹ́ nǹkan kan ọlọ́run wa bá mi ṣe mú wá kan àwọn ilẹ̀ tó lójú àwọn tó jẹ́ pé gbòó gbà wọ́n dẹ̀ yọ jáde bí ike nínú ìrìn máa dùn jẹ́ kí ẹ̀sùn kan fún ẹ kò sí nǹkan tó máa fi wọ́n sí wọ́n ti lóyún fún mi wọ́n á dẹ̀ bí ọmọ náà ní ìrọ̀rùn tí nǹkan kan ò ní ṣe wọ́n tó bá wá wù ẹ́ lọ́kàn fi orí ẹ lẹ́dàá ẹ gbé sí inú wọn kó o fi ọlá àti wọn tọrọ àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ máa bá wọn jòwú tó fẹ́ máa bá wọn jànú lé inú ilé yóò lè gba ẹ̀mí àti ẹ̀. náà mi ti ń wọ kíṣìn lọ balùbalù wà nǹkan tó ń gbìyànjú. kò gbọdọ̀ pẹ́ rárá fún ẹni tẹ́mi after ten minutes tí mi ò bá rí oúnjẹ níbi tí mo ti ń wo tv ní second palọ mi yẹn máa dákun ẹkún tó oṣù. ṣe jẹ́jẹ́ ayé ló kú ayé ló kú. kí ni mo ṣe kí ni tí kàlẹ́jà yẹn ṣe báyìí fún bí kí ni mo ṣe lọ. táwọn ah! tó tẹ̀lé tó fún báyìí ọkọ kékeré wọn máa sọ fún mi pé ilé ọkọ ilé ọkọ ni kì í ṣe sùúrù kì í ṣe sùúrù ìgbà wo fẹ́ ṣe sùúrù ìdá àsìkò tó láti wá tún ṣe àsìkò tó láti wá tún ṣe. ṣe ayé ló kún wo ènìyàn ló sá. Fọlá ní kó calm down náà má sunkún mọ́ ní sùúrù ah, orí púpọ̀ lélẹ́yìí kan àwa náà ò jókòó ẹ á jókòó onídébẹ káwa náà yẹ rí ẹ àwa náà dúró tiẹ ẹ no no no it's okay it's okay it's okay máa pè é padà ọmọ pé mo lẹ́kún sójú máa pè é padà ṣó ti gbọ́ sorry. Esther. Esther. àbẹ́ mi ló ń bẹ̀. ta ni mo ti fẹ́ bí o bá ṣe. ẹ what can I do for you. mo ò gbọ́ pé mo sọ pé Fọlá ń sunkún. ó ń sunkún. Mm. Fọlá ń sunkún. ìyá mi náà dé bíi tiẹ̀ ó mọ nǹkan tó bá lọ ṣe wàá lọ wá bá a fún ńlá àbí basket jẹ́ kó máa sunkún sí bóyá ó máa kún basket tiẹ̀ máa wà òkè. Okay nǹkan tó yẹ kó ṣe wà kò rí yẹn ṣe nǹkan mi ló ń mú gbọ́. ẹ mélòó ni mo ti bá Fọlá sọ̀rọ̀ wípé ó yẹ kó mọ nǹkan tó máa ṣe tí ò bá mọ nǹkan tó máa ṣe kò sígbà tí mi ò ti kọ kò dá mi lóhùn ni ẹ tó yẹ kó fi oògùn eku sí oúnjẹ fún gbogbo wọn kí gbogbo wọn jọ kú lẹ́ẹ̀kan náà pa bẹ́ẹ̀ ni kò ń ṣèwà ẹ̀ka because bẹ́ẹ̀dì yẹn dà mí lóògùn mi máa fọ́ lẹ́yìn gbogbo wọn wá ti jọ́lọ̀ ń pè báyìí náà ó wá ń sunkún òṣì. Esther ṣé òkè ń ka báìbù ni. pé nínú ẹsẹ̀ wo ń bẹ̀. ó ní ká má pààyàn. ó ní ká má pààyàn báìbù sọ pé ká má pààyàn ṣùgbọ́n gbọ́ ẹni tó bá ní pé ká má jẹun ọ máa ń kọ tí ẹ mọ oúnjẹ ni ṣó wá rí mi o èmi ò rẹ́dí àti kọ tí ẹ mọ torí mi ò rẹ́dí àti wéèsì oúnjẹ tèmi ẹni tó bá ní kémi má jẹun mo máa pàdánù ni. Hey. Hey ó lè pààyàn. kí ló dé tí mi kí ló fi ń ṣèyàn. you can kill. esther mo dẹ̀ ń bẹ ẹgbẹ́ ní ilé. Oh. Ah, ẹ ò ṣẹ̀mí náà tó bá ṣẹ̀mí ni o lè máa roró nǹkan bẹ́ẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi ni ó ṣẹ̀mí. Ah, ọlọ́run jẹ́ kó pààyàn lágbára náà. o ò lè rí traces lọ́dọ̀ tèmi ni èmi. bó má jẹ má ṣe ta pààyàn sí jẹ́ ká wà mọ̀ mí ẹ jọ kí lẹ fẹ́ ṣe sí tẹ́ẹ̀ bá lè jẹ́ ká ká àbí kò tiẹ̀ yé mi ọ̀rọ̀ yẹn ti kọjá ó ti kọjá ó ti kọjá ẹ̀mí mi. báyà kò fi lọ lọ́hùn àbí kò lọ sọ́dọ̀. aráyé wọ́n lè ayé ènìyàn lọ sá ayé lógún ènìyàn lọ sá ènìyàn báwo ni bàbá yìí ṣe ń ṣe báyìí. ọ̀rọ̀ ẹ ti sún mi a kò máa rojọ́ kiri a máa ṣe dáradára kiri inú ilé ni ẹ wò ẹ jẹ́ kí n lọ pè wá. a láti lọ ṣe kíni yìí. kí ló wá ni. a ó sì máa bọ́lẹ̀ báwo ni ìyàwó mi ṣe máa lọ ló ṣe máa bọ́lẹ̀ láti máa sí géètì iṣẹ́ tiẹ̀ ló gbà náà òun ló láti lọ sí i bó ṣe wà yẹn ibikíbi tó bá wà tí bá fi hàn nù balẹ̀ ayé ẹ̀jẹ̀ á jáde síta. ooo bí a torí pé o sì ń wọ uniform kò jẹ́ kó mọ̀ pé ti di ìyàwó mi. o máa tó jáde nígbà tí ìbàjẹ́ o gbádùn.

yẹ́sà mo ah. ọ̀gá sà ah, ẹ mọ̀ gbà mí. sọ́sùn mi. Ah. ẹ gbà mí o ẹ ẹ ẹ jàpá. yẹ́sà yẹ́sà ìlànà ìjẹ́gbẹ́ gbogbo yín mú nǹkan irú òun ẹ lọ ogún náà tọ́ lọ́wọ́ ládùúgbò ẹ̀jọ̀ ni o kò sí ìyàlẹ̀ ẹ̀jọ̀ ará àdúgbò dání o ẹ̀jọ̀ ẹ̀jọ̀ àjọ ìtàkàn police station police station ìtàkàn tent. fọlárira èmi ajé yàgbẹ́ sínú ilé ẹ̀ ó sì kúgbẹ́ mi dànù. ajé tí gbogbo àwọn èèyàn wá kiri èmi ẹ̀ là fún sẹ́sẹ́sẹ́ àwọn ajé tí wọ́n bá jẹ́ èmi ajé tí mò ń wá ya àmọ̀ràn yàn kiri mo wá yálé rẹ wá o mọ̀ mí lò o ṣe mí báṣu báṣu o ṣe mí rédè gbèdè o ṣe mí tìka tìgbìn o ṣe mí tìgbìn tìka o sì gbójú mi mọ́lẹ̀ àmọ́ gbọ́n o ó wá wòlé kájẹran kó pẹ́ lẹ́nu àmọ́ ò lọ ọ̀nà fún ní òjẹ́ èmi ò lémi ò bá ẹgbẹ́ mọ́ o fúnra ara rẹ ló ní àjẹ ti sú ẹ láti rí. tí wọ́n bá pọ̀ tó bá lóò bá mi gbé mọ́ tó sọ pé kì í má gbélé ẹ mọ́ mo ṣetán láti fi ẹ́ lẹ̀ látẹnu òní lọ́wọ́ èmi ajé ò bá ọgbẹ́ mọ́ o mo ti dèrò ògùn mi ó dìgbà ó dìgbà ojúgbà ojúgbà. ayé ló kú o ènìyàn lọ sá o ènìyàn rọra ṣe ilẹ̀ yọ. ayé ló kú ènìyàn lọ sá ayé abìdí yàn yàn. ebi wọn ni ká wí fún ni ká gbọ́ àwọn olè alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òkè ìjẹ́rù òótọ́ ọdún tẹ̀wé ọlá jẹ̀ṣẹ́kù òjúrọ̀ lọ. márùn ló mú ẹrù bàbá àlùbárù ọrùn ọ̀wọ́ èmi mo wí bẹ́ẹ̀ wọ́n ṣe ilé ayé ní gbè béèyàn bá ṣe ó lòdì ọ̀hún kọ̀tán. ohun ọwọ́ mi ò tó má ṣe fígọ̀ ọ̀gọ̀ fà á. ọjà léra rẹ̀ lórí fúnra ara aláàrẹ̀ báyìí ìfẹnu ara rẹ̀ pé kú. ọ̀dà kò burú ẹni tí ẹ̀bà sórí ibú ọwọ́ ara rẹ̀ ni ó fi fà. mọ́ọ̀kì mi mọ́ọ̀kì mi ohun tí mo fẹ́ sọ ni kò gbọ́ o wò ó. ó ti bára rẹ̀ débi kan báyìí wá gbọ́ mi dáadáa o ṣé bí wọ́n ti pọkàn mọ́ ọ lọ́wọ́ sóòrè ìtẹ́ ìnáwó yìí ńlẹ̀yẹ dánwò tẹ́yẹ ń sunmí sọ̀pọ̀nà dánwò yìí yàgbẹ́ jẹ ńlọ̀bọ gbùgì rẹ̀ tó ré bọ́lẹ̀ pọ̀ tó sì ṣẹ̀ǹtàn. wo àti wọ àtẹni tí wọ́n tó pọkàn mọ́ ọ lọ́wọ́ ẹ̀rì owó báyìí ẹ̀rì owó báyìí ẹ nílé iná. ẹ tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ ìwọ ló ń wíwá ìwọ náà mọ tó ń sọ sọ́ọ́rí fọlárẹ́ra rẹ ó ti di fòṣì rẹ ra bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ó ti fi ó ti di forí burúkú rẹ ra ó ti fi ìráre ó ti fi rẹ ra èmi mo wí bẹ́ẹ̀ fún ọ tó ọ̀bà wá gbà mí gbọ́ tó ní kòtòkòtò mò ń sọ. mú ọ̀kọ̀ọ̀kún ẹ̀jì kó o sì gbogbo aláwo mi lọ bí babaláwo ọ̀hún bá ń bẹ lágbede méjì ayé òun ọ̀run mọ́jẹ̀ntàn tí ń ṣàbù fún gbarúmọlẹ̀ ojúkọ̀ tún títún ṣàbù fún gbarúmọlẹ̀ ojúkọ̀ sí kò lè ṣògùn owó fún ọkọ jẹ èyí tẹ́ ẹ dánwò yìí èyí tẹ́ ẹ dánwò yìí ẹ gbọ́ ọ̀run rẹ̀ wò ẹ rà mí ọ̀tọ̀ ìwà ọ̀nà àbáyọ Fápọ́nlé Fápọ́nlé ó ẹ̀gbọ́n mi Fápọ́nlé hmm? gbọ́ mi dáadáa mo lérò pé ọmọ ọmọbìnrin tí mo wáyà yìí àwọn obìnrin tó tó máa wá sọ́dọ̀ yìí wọ́n pọ̀ pọ̀ ọ̀dà àbúrò ti gbèrè ọmọ fọlá rẹ̀ rà ti fọlá rẹ̀ rà ọmọ mọ́rẹ̀ ìsayé rẹ̀ ó tún fa dùn sínú ayé rẹ̀ nù láti òní ìlọ ó ti di fòṣì rẹ̀ rà bẹ́ẹ̀ mo wí fún ọ ó ti forí burúkú ó ti fi rẹ̀ rà ìjọkíjọ tọba wáyà ẹ̀ tọba kanlẹ̀kùn má yọ wọlé o kó o lè dáadáa tọba ti wọlé lè dáadáa tó pọ̀ dáná ọ̀tán wọn mú gbàlẹ̀ báyìí kó o sì gba ẹsẹ̀ rẹ̀ jáde ó ti dòkúta báyìí o tọba wá pè ọ lórí fóònù ọ gbọ́dọ̀ gbé tọba wá wọnú ọgbà yìí wá tó síwájú rẹ̀ wọlé rí wípé o lè bóde kó o sì mú gbálẹ̀ kó o sì gbó sí ara rẹ̀ jáde kó o bá wọn. ọ̀rọ̀ yìí le le. ayé lókun o ènìyàn lọ sá ayé lókun o ènìyàn lọ sá. ẹ má sunkún mo dúdú dín lóhùn ẹ wo gbogbo àwọn ẹni tó ṣèwà bàjẹ́ ládùúgbò ọlọ́run máa mú wọn. Ah, ẹ má sunkún. Madame, ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra ẹ tìkẹ yìí sí ẹ tìkẹ yìí sí ẹ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ó ní ẹni tẹ́ fura sí tí ìwọ̀n àtọkọ yín jọ ṣe bísínẹ́sì pọ̀ any misunderstanding. ọkọ mi jẹ́jẹ́ ló máa lọ ó bá yàn jà àti pé gan ọkọ mi ò personal business ló máa ń ṣe. madam ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ni a kàn ń try láti try gbogbo hard best wa ni ẹ bí a nǹkan tí colleague mi sọ ni èmi nǹkan tá à ń try láti sọ ni pé maybe it might be friend or family like tọ́jọ́ ní transaction tó jẹ́ pé ó fẹ́ fa ọ̀rọ̀ èdè àìyedè láàrin àwọn méjèèjì tó lè lead sí anything nǹkan mò ń sọ yìí when it comes to money ẹ̀ mọ̀ pé anything ló lè ṣẹlẹ̀ so nǹkan tá à ń try láti bring out nìyẹn. nǹkan náà ni mo ṣe sọ fún yín jẹ́jẹ́ lọ́mọ ẹ̀kọ́ ọkọ mi lọ kó ń jà òkè tó bá tẹ̀ wá ní pé ibi àyàn kan ń bàjà bí nǹkan ó máa sọ pé mi ìyàwó sì nǹkan tó mi. madam ẹ má bínú lára aṣẹ wa náà là ń ṣe yìí o ni ẹ̀yin gangan wà níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ilé ọ̀rẹ́ mi mo wà pẹ̀lú ọmọ ta ló wá wà nílé ní pàtó gangan níjọ́ tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́. Eh, eh, òkèlè ló máa wà lé torí gbogbo àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ ti tẹ̀lé ọkọ mi jáde. Eh, ẹ jọ ń torí Ọlọ́run madam Òkèlè yẹn báwo ló ń ṣe jẹ́ nílé yìí ah, gateman ni òun ló máa ń ṣọ́ gbogbo ọgbà yìí. ok gateman right mm. ṣé ẹ lè ṣe é pọ̀ fún wa ṣé a lè kọ̀wọ̀ kókò tẹ̀lé wa dé police station tabadẹ ti dọ̀hún a kò máa gba one or two statements lẹ́nu tabadẹ ti gba báyìí ń padà bọ̀ nìyẹn kò lè kò lè take more than ten minutes or five minutes kó tẹ̀ para síbi. kò sí wàhálà kò sí nǹkan tó ń ṣe ó máa tẹ̀lé yìí àwọn báyìí. iṣẹ́ ìjọ tó rí ọlọ́run ẹni tó ṣiṣẹ́ burúkú yìí fún mi tó kọ́kọ́ mi dábìlì ẹjẹ bá mi wá jáde o ẹ bá mi wá jáde. àwa máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe gbọ́ tẹ bá tẹ̀ ní any other information tó lè help wa lórí findings tá à ń ṣe yìí ẹ máa hesitate láti get back to us ok. ìṣúwẹ̀lá. madam ẹ ní láti wọrí nǹkan mò ń sọ yìí ti wá ní pé ẹ ti gbéṣẹ́ fún wa ń sìn ti wá ní pé káwa fún yín ní positive results we are going to try our best ẹ ṣe gidi gan madam ẹ kú ìtọ́jú ẹ̀sìn ọ̀la ọlọ́run àwọn àpẹẹlẹ yìí náà ẹ ní láti ké ẹ kò take care sí one of the. ẹ ṣe gan ẹ ṣe gan thank you so much ẹ ṣe gan ẹ ṣe. <laughs> tó ó ti tó gbogbo drink tó ṣe wọ ẹyẹ sunkún mọ́ náà. Mr. Okele. Mo jẹ́ yín sá. Àbí what do you call your name? Okele ni. Kí lẹ mọ̀ nípa kú ọ̀gá yín? Àti ah, bàtẹ́ tí ń béèrè lọ́wọ́ mi náà mo ti ní mi ò mọ kankan pa kú ọ̀gá láì sáyà kìlà bẹ́ẹ̀ tó ṣe ni mo ti sọ fún yẹn wọ́n ní wọ́n tẹ́wọ́nù pọ́npọ́npọ́n èmi síkẹ́ẹ̀tì fún wọn pé ẹ̀dá ẹ̀fín ni o mo sáré pé wọn drive nígbà tí màá lọ wò mo rí pé gbogbo wọn wọn ti kú sínú mọ́tò ó yà mí lẹ́nu. èmi mọ kókò máa ń tẹ ọ̀nà mọ́tò. keep calm my friend are you stupid. Eh. kí ló fi wá pè gan-an ṣé o rò pé orí àwọn ọlọ́pàá ò pè ní. Ah, ah, èèyàn drive wọnú ilé ó tẹ hàn ó ṣílẹ̀kùn fún ọ wọlé tán ó wá lọ ṣílẹ̀kùn mọ́tò ó wá sọ pé nìyẹn ti kú. ṣó kú ẹ̀ lọ́wọ́ mọ́tò dùn bẹ́ẹ̀ yẹn. Ah, ìbéèrè tó yẹ kí mi náà béèrè lọ́wọ́ keep calm my brother. Mr. Man. sir try láti assist rẹ o ní family líle it's better kó sọ òótọ́ fún wa níbi ibi tá a wà yìí gangan so dàtà lè fẹ́ kó máa lọ sílé ṣé agbọ̀rọ̀dùn ni wọ́n fẹ́ yà ni ṣé torí pé ohun tí chief yẹn ń ṣe fún ìyàwó ẹ̀ ìwọ wá rò wípé kò bá ìyàwó ẹ̀ dàbí ọgbọ́n kò dáa plan it's better kó jẹ́ fún wa níbi tá a wà yìí ẹ mọ̀ sọ mi doni dúró àbódì dúró burúkú ò lè fẹ́ sọ mi di ọ ìyàwó ọ̀gá tí ọmọ àtọ̀ tó bá ti jẹ́wọ́ so àì tí ìtọ́sọ ẹ rárá gbogbo àwọn aṣọ yìí ó máa kó pátánì lára ẹ. mi ò lè parọ́ kan tí mi ò ti bára mi ṣáà bí mo ṣe wà mi ò lè pa ẹgbẹ́ ìjọ kírísímàsì gan máa rẹ́ǹtì àwọn tó máa bá ní. ọ́físà ọ̀dà ẹ̀ láwọn àti wọn rú wọn tí ìyá ò bá ti bá wọn lórí wọn ò ní jẹ́ wọn. ẹ mọ̀ gbà mí tó lọ ọ́físà kálẹ̀ lè rọ́ọ̀mọ̀ gàgàgà bá bá mi. wo ènìyàn lọ sá ayélukú wo ṣé o mọ nǹkan tó ń ṣe mí lọ́wọ́ báyìí. ẹ ṣàlàyé kí ló ń gbénu ẹ. o mọ tó ń gbénu mi kí ni mò ń ṣe. o mọ omi lọ́wọ́ ni. omi ordinary omi ni àbí. ọmọ ìyá mi mi fi pé omi tó ń mu pé o fi ń surprise liver ẹ ni o òun ó dáa kéèyàn máa mu omi náà omi dáa. <laughs> ṣé o wá ẹni wá èmi mọ mi láti fi kú tẹ ṣé òun bá mi sọ olóòbùkún tá a bá ṣiṣẹ́ kò sẹ́ǹdì owó náà. kí ló ṣí ẹ bá farabalẹ̀ rẹ̀ títí wọn lè pariwo. Ah, wá o tún jẹ́ ṣe máa mọ̀ tó bá dobi ọ̀rọ̀ owó báyìí náà ah. ṣé ní sọ̀kan tí ó ti mú sí ọba tẹ́lẹ̀ tó fọ́kọ̀ ọ̀pù ni ìjọ ah. tó bá ti mú ọmọ kó ti jiná àti ó ti dọbẹ̀ àti kówó rẹ̀ ni ilé tó ń rànjú. o dẹ̀ máa ní sùúrù ọ̀gbẹ́ ni. o sórí ìwà bó ṣe wà yìí wọ́n rí wọ́n rí wọ́n tẹ̀ wojú mi sórí bí wọ́n ṣe wà yìí níwájú ọlọ́ àtẹ̀yìn lágbára ọlọ́run lágbára gbogbo tó bá dá ọlá àmàjọ orísìí lèrè wọ́n wọ́n gbogbo wúlọ wúbọ ẹ nínú ayé a máa já sọ pé ìwọ ìwọ mọ̀ yàn tí ẹ ìwọ mọ̀ pé ẹni tìtẹ́ gbàmúwá kọ̀ǹfàmù ni. torí olórí burúkú ló fẹ́ yà ní sùúrù jésù jẹ́ ṣàlàyé nǹkan fún ẹ ọjọ́ kìíní àná nígbà tí woman wá tó múṣẹ wá olóyìnbó ààrẹ ò sọ pé ò ṣe o kìíní kan kìíní kan ìwọ ò dá sí o ìwọ wàá mọ̀ pé ee o mọ̀ pé orúkọ jésù kò gbàdá lọ́wọ́ wèrè sá. wọ́n dọ̀rọ̀ wọn sì ìyá àwọn ọ̀nà wọn tún wèrè mẹ́wọ̀ kò dé ní jẹ́wọ̀ ẹ̀wà ẹ̀ kò ní jẹ́wọ̀ ẹ̀wà ẹ̀ kò ní jẹ́wọ̀ ẹ̀wà ẹ̀

nice one nice one nice one um, mama mo ti rí picture yẹn mo dẹ̀ ti rí information tó wà ní báyìí ẹ <laughs> eh, consider ipò ti di ṣíṣe um, but at the same time mama <laughs> lóòótọ́ ẹ ti san fifty percent fún wa. balance yóò ṣe ìgbà máa gba balance. àtìgbà tí mo ti ń gbéṣẹ́ fún ẹ níjọ́ ni mo fún ẹ balance. Hmm. Hmm, hmm, mama ẹ̀rí sọ. So ẹ̀rí sọ ẹ mama ṣe mọ̀ pé iṣẹ́ ilé ìyàtọ̀ ẹ ṣe rí pé ẹ mọ̀ pé price nǹkan máa ń go ó máa ń gòkè lójoojúmọ́ ni iṣẹ́ tẹ mú wá yìí mama ilé ìyàtọ̀ iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí lélẹ́yìí. Mm, ó yàdó ni ọ̀tọ̀ wo ló yà mo sọ fún ẹ pé tó bá parí iṣẹ́ tí mo gbé fún yìí tó bá ti lè parí ẹ ọmọ yọmọ ní double uj. yóò ní yàá òsì mi ò fẹ́ pẹ́ bí i ìyá mi ṣe jẹ́jẹ́ inú ayé ìwọ ló máa ṣe nǹkan nǹkan ò ní ẹ ṣe. ṣé mo pé bó ṣe wà ó ti ní problem ṣé mo pé ó ti máa ń ṣàwọn kínní yẹn tipẹ́ ta máa ń wò ìyá ẹ̀ràn eléyà ní gbà fún ẹ o ṣé mo pé ó máa ẹ sọ́sìn wọn ni pé àwọn máa ṣe tó dáa ṣé mo pé ó ti ń ṣe ẹ tó dáa tipẹ́ táwọn mọ̀ ń pa owó kan wọlé ní àwọn bó ṣe ń nà ṣé o mọ̀ ṣá ọ̀gbẹ́ni eléyìí báyìí àjọba mojú adébẹ̀ ní ọ̀rẹ́s ló máa dáṣẹ́ ẹ̀ ṣe ni o. bẹ́ẹ̀ oh. so nǹkan tó ń ṣe rè. ara ń fún mi náà wàá máa yọ lọ́tún ní sùn wàá máa yọ lọ́tún bí tòkè tí ilẹ̀ ṣe ń jẹ́ alẹ́sàndra màkù ní owó Versace ṣé wọ́n nìkan amúnáwó náà ọ̀rẹ́ máa ń fún mi. Eh? nǹkan tó ń ṣe rè ṣáyé gbọ́dọ̀ káwọn mú gbogbo. ọgbẹ́ni dókítà rẹ. bọ́dọ̀ ẹ̀bá lè tí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ fún ẹ máa máa rọ̀ ṣìrà rárá. Ah. Ah, so ibi tó ti ń rówó rè tó fi ń yọ tó fi ń bọ̀ ẹ́ lọ́tún lọ́sì tó bá jẹ́ wípé báyìí ìyá Ibrahim ò kó mi báyìí mami ti ní pé nǹkan tọ́wọ́ mi ò bá tó kí má fi gògò fún ọ. ọ̀dọ́ jẹ́ ń gbọ́dọ̀ jàre ẹ jẹ́ ń gbọ́dọ̀ jọ jẹ́ ń gbọ́dọ̀ èwo ló lé bukú lọ́wọ́ ah. ẹ̀lẹ́ ìjẹ̀lẹ̀ kan bá lè lórí. ṣé lè fi sẹ́yìn lọ́mọ lọ́wọ́ ọ̀sẹ̀ ni máa wé tì máa ṣe lè fi sẹ́yìn lọ́mọ lọ́wọ́ dákẹ́ dákẹ́ ni bí ní ẹ̀ dákẹ́ tí máa tẹ́ yù ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ sọ kọ́kọ́ pé orúkọ jésù gbàdá lọ́wọ́ wèrè o and at the same time alọ́run àtòkúta ó lè jọra wọn hàn ṣe kọ́kọ́ náà o. àwọn ọjọ́ ìrìn àjò lè ṣe ọ̀dọ̀ pa àrùn tó pa àrùn tó wọ́n tún àwọn ẹ̀ẹ́ tí o tó bá ti jọ́ wọ́n tún àwọn nísìn kí n máa ṣiṣẹ́ tí ò pé èyí ó mú omi ìfẹsẹ̀ tí ò pé èyí. orí wa àwẹ̀ yìí wa wèrè tó wà lọ́wọ́ ẹ̀ máa ṣe ìjọba orí yà ẹ̀ wò ó sùn ó yọkùn sínú ìṣẹ̀ olórí burúkú tẹ́gbẹ́ mi ò fọ́ ń bù ni àwọn olórí burúkú eléyìí èmi tó lẹ́gbẹ̀ẹ́ ń ṣe masters lọ́wọ́ ìyá yìí ṣe máa ti ẹsẹ̀ ẹsẹ̀ wọlé matriculation ni ẹsẹ̀ ṣe matriki ni kí n ti mú àwọn tó ń ṣe masters bíi ti tèmi kí n ti kó wọn mọ́ra èmi wá lọ ń kó àwọn tó ṣe tó ṣe ṣe matriki wọ́n pé mo ti fọ́n bù you don fọ́n bù na you don fọ́n bù na you don fọ́n bù so nǹkan tó ń try láti ọ̀rẹ́ victim yẹn òun yín tẹ lọ pa àbí. is that not what you are trying to say. olóró wa. <laughs> èmi ò rí pé mi ò believe gbogbo story tó kù kiri o nǹkan mò ń sọ yìí ẹ bọ báwo ló ṣe máa feel at the end of the day pẹ̀lú gbogbo story tó kù kì í kó wá jẹ́ ká realize pé àmọ́ṣẹ́ wa níṣẹ́ kó jẹ́ pé ìrọ̀lù pa fún wa látàárọ̀. àlàyé mi ò mọ ọkàn pa ẹ. bẹ́ẹ̀ lẹ sàn. ṣé ṣé o sọ pé o mọ ọkàn pa ẹ. Ah. nature ó máa pí ẹ tó bá lè sọ òótọ́ fún wa tó bá sọ òótọ́ fún wa nǹkan tó ń sọ òye ẹ ó níta ṣe máa ṣe kéèsì yìí tó jẹ́ pé a máa létà dànù bọ́ tó bá ti lè sọ òótọ́ fún wa láì wo ilé o tá a bá kọ̀ ti dòólè ti ta fẹ́ látẹnu ẹ̀ sí ni pé kò kọ̀ bá a sọ òótọ́ pé báyìí báyìí báyìí báyìí ká fi ẹ̀ lẹ̀ kó dáa máa lọ. don't stress yourself too much ilé tí mo wò ọpọlọ ẹ yìí rọlù kún bẹ́ẹ̀. ara ẹ ló parọ́ mi ò mọ mi mi ò mọ wọn ọkọ gbèsè wa fún wa ní jẹjẹrì ẹ ẹ jẹjẹrì wa ní sùúrù yá jẹun ẹ jẹ́ ń jẹun ẹ ẹ ẹ wo bí ẹ ṣe mí jẹjẹ ẹ ṣe mí jẹjẹ ẹ máa jẹ ohun tí mo mọ̀ ṣe rí ẹ ẹ ohun tí mo mọ̀ ni wípé ẹ mistake tí mo kàn ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ju wípé sọ́rọ̀ kí a sọ̀rọ̀ sókè náà. màá sọ̀rọ̀ sa màá sọ̀rọ̀ ẹ mistake tí mo ṣe ni wípé mi ò tiẹ̀ béèrè pé ẹ kí lẹ ṣe kí lẹ ní ẹ ṣe fún yín sá. yẹ sá mistake tí mo ṣe ni ẹ bẹ́ẹ̀ sá báyìí tó yẹ bá a sọ̀rọ̀ yín sì victim ọ̀rẹ́ victim yẹn ló rán yín right. gbogbo kan tí mo mọ náà mo ń sọ yìí. but mr nature sáà lókè gbogbo nǹkan tó gbogbo story tó sọ yìí tó bá yẹ pé at the end of the day irọ́ ló wà bẹ́ẹ̀ máa fi bọ́ fọ́ ẹsẹ̀ ẹni ọ̀dà ni mo gbé. ilé ò lè sọ ní ti kò kò ní sòrò ló fẹ́ sọ ọkọ fún ìbá wúlò fún aláyé ìbá wúlò fún aláyé aláyé ah, ẹsẹ̀ mi jẹ́ kẹsẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ènìyàn rọra nìkan ah, o. mi ò jẹ́ gbóòórùn aṣebi àṣé èèyàn nìkà èèyàn lónìí. àṣàgbà tó bá lómi nínú kò ń gbin èmi ò fìfo lásán èmi tó lè pín ẹnu yìí ah! Esther ẹnu èyí àpò ẹnu èyí tó bá mi mú ẹnu mi kó bá mi kì í wọ́. dúró bẹ́ẹ̀. gbogbo ìgbà a ní ẹ Esther ó ṣe ń ṣe báyìí Esther gbọ́lọ́ ń gbọ́ sínú ayé àṣìwọ̀ gbọ́ngàn lè ṣù ìwọ ni ẹ kọ́ máa gbàkó sí lára rọ̀ ìwọ gbọ́ngàn lè ṣù ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ìwọ mú ọkọ rẹ̀ ò pa òfin lánu ẹ́sítà ah! ẹnu ẹ àgọ́ kò sí nǹkan tí mo lè dá ṣe mi ì lè dá pé ṣìṣì báyìí débi kòkòrò èmi tó yẹ pẹ̀lú ni mo ní àṣìwọ ló wà amòkun ṣèkà ìwọ ló wà nínú ìgò tó ń jẹjì ah! ẹ̀yin ọlọ́pàá tẹ ẹ wò mi ò kọ yín ṣẹ́yìn o àwọn nǹkan tẹ máa ṣe fún ọmọbìnrin yìí ẹ máa mú lọ torí tó bá bojú wẹ̀yìn ó lè dọ̀fẹ́ o ìkà lọmọbìnrin yìí o ìwọ Jùmọ̀kẹ́ burúkú nìyẹn wàá máa ká mi mi don't do this don't do that àṣewọ̀ gbogbo ní ká ẹ wọ tẹ bá ti mú lọ́gọ̀ yín ẹ kọ́kọ́ bá mi gé ní àtàǹpàkò méjèèjì bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ni kẹ́ máa ṣe fún tó bá wá di ọ̀la ẹ mú ẹ̀yìn ẹ̀yẹn ẹ̀dà ọ̀bẹ ni o àbí àdà ìwé kẹ mo lè bá yín ṣe bẹ́ẹ̀ ní tẹ́ bá fún mi níbo mo lè bá yín pa á sí ọ̀kẹ́ ìjọ kẹta kẹ́ ẹ mú apá ẹ̀yìn kẹ́ ẹ gé torí ká ni ìkà ń kú bọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ni torí pé kí ni ká Ah, madam madam ẹ lè kọ́ wa níṣẹ́ wa àmọ́ tá a ṣe máa go through gbogbo nǹkan tí a fẹ́ ṣe tó bá di àgọ́ wa gọ́dún ò sọ yìí. ẹ wo ẹ wo lè kọ́ yín lásìkò yìí torí gẹ́gẹ́ òyìn. madam òfin òfin àyè gbẹ́nikẹ́ni láti dá ẹjọ́ láti ọwọ́ ara ẹ̀. problem. so ẹ fi wá lè jẹ́ ká lọ ṣiṣẹ́ wa. ẹ tètè máa mú lọ ẹ tètè máa mú lọ ojúmọ́ kẹ́ ìkà àpapọ̀ lọ́kọjá yé ìkà ènìyàn rọra ṣe òwe àní ṣe jẹ́jẹ́ ayé ló kú. ìjọba yẹrẹ ìyá mi ni. ẹni pípípílẹ̀ yẹn kí mo gbọ́ ọmọ gbogbo ara aṣọ ti ká lójú èmi àárọ̀ ọ̀run kìkì ti tọwọ́ bomi gbóná wo aró ti bomi jẹ́ o oṣù ti bá gbá jẹ́ epo pupa sì ti baṣọ funfun jẹ́ pẹ̀lú tó bá jẹ́ pé towó ló tún ń béèrè fún mọ́jẹ̀ntàn dágbére fowó tó o bá ń gbọ́ olówó àtijọ́ ìkàmọ́ ni ọ́ ìmúnìkà tí ọjà gbòòrùn àti ìlú ṣé bèmi ti kọ ọ ní bí wọn ti kọ èmi nù njọ tèmi rí ọnú ṣòro ṣé gbogbo ń ṣàlàyé fẹ́mi nù. sọ́ọ̀gbà ni gbogbo ń tọ́ sọ jáde lẹ́nu ìtọ̀gbésí ayé rẹ̀ tọ́ sọ fún mi ó ti gbàgbé. ayé lógún o ènìyàn lọ́sàn-án o. rọra ṣe láàyè ènìyàn rọra ṣe. rọra ṣe ilẹ̀ yọ ayélujú o ènìyàn lọ sọ. ẹ àná eh, ah, ẹ káàsán ẹ eh, náà ni mò ń bọ̀ nísìnyí. kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń wá mi fún. ẹ náà sípàjù tó tètè stop láti máa fọkàn mi ní treatment ẹ eh, wò àìsàn yìí kàn ń lọ sókè ní gògòdè ìsanwó kankan lọ́wọ́ mi tí màá ní mo fẹ́ gbé lọ sí hospital ẹ mò ń ṣe mí kí n wá sọ́dọ̀ yín kí n tiẹ̀ wá bẹ́yìn bó tiẹ̀ máa láwọn oògùn kan tẹ̀ máa kó fún mi tí màá lè lọ mo ti kó mi pé mo mọ̀ so expect pé kí ṣe máa tọ́jú ọkọ yín lọ láì gba wọn náírà mo fẹ́ bèrè pẹ́sẹ̀ ọkọ lọ́wọ́ yín látìgbà tí mo ti ń treat ọkọ yín èlò lẹ fún mi rí. Oh! mo mo ni mi ò ní fún yín ló mo máa fún yín. mo mọ̀ mọ́ ẹ bá fún mi bẹ́ẹ̀ má sọ nìyẹn máa fún mi ẹ máa fún mi èwo lẹ ti fún mi rí oh, ẹ expect pé kí n máa gba sálárì tèmi kí dẹ̀ fi máa rògùn fún ọkọ yín ṣé ọ rán yín sí mi ní àbẹ́mi ni wọ́n rán sí yín ṣé bẹ́ẹ̀ bà tèmi jẹ́ ni ṣé mẹ́rin tẹ́ fi jẹ mí ṣá ẹ dájú o ẹ dájú gangan ni o. fún yín gbogbo ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi má fún yín ní gbogbo ẹjọ́ ẹjọ́. ṣé kèmí máa tàn yín tẹ́ ẹ bá ti lè fún mi ní owó kẹ́ wá owó kẹ́ kó wá kí n tú ìtọkọ yín ẹ lè rí mi. Ah. ẹ wo orúkọ yín ò wọ̀wé mọ́ orúkọ yín ò ṣìwé mọ́ orúkọ yín ti kún kò síbi tí mo fẹ́ kọ́ sí mọ́ ẹ lè rí bẹ̀ yín torí ọlọ́ ẹ̀ ní rírun tèmi ẹ̀ jọ torí ọlọ́ tó dèmi àti ni mo fi bẹ̀ yín àṣírí yóò ní tú ọ àṣírí náà ti jẹ́ jọ àmì tẹ́ ẹ̀ bá tú mi láṣìírí àṣírí mi ò lè tú ẹ má bà tèmi jẹ́ àwọn onígbèsè ibi tí náà ni mò ń wà lọ ẹ lè ba ayé èèyàn jẹ ẹ lè fi gbèsè rányàn lọ́rùn òjijì ṣẹ fẹ́ gbọ́ torí ti yín kọ́ ni mo yẹ kọ́ nọ́ọ̀sìn ẹ má lọ wo ah, ah, kí ni mo ṣe kí ni fi gan kí mo ṣe ẹ eh, nọ́ọ̀sì ló ti kọ̀ tí ó tẹ̀lé lọ débẹ̀ sọ́kọ mi mọ̀ wá bá báyìí kú torí ọlọ. Ah, lọ bá báyìí kí bọ́ọ̀lù ti ṣe wá ní ṣe báyìí. Ọlọ́run máa ń ṣàánú mi o. Eh, inú inú iná ló ti ń dárúkọ láti jọ ìjọ yìí kí mo wá ṣe fọ́ lọ́wọ́. Eh, ìrìn àgọ́ mi, olókùn máa kókò sí wọ́kọ̀ kan lọ́wọ́ mi tó bá wà lọ́wọ́ mi kí ló fẹ́ mi tí ìbẹ̀ ní kò wá ẹ̀kọ́ fi ṣe. Pẹ̀lẹ́, nọ́ọ̀sì náà dẹ̀ mò ń pè tí ó dá mi lóhùn yìí. Eh, kí mo fẹ́ ṣe bọ́ọ̀ lọ́wọ́? Ah, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, mo kọ́ lọ́wọ́ á ṣèyàdùn lọ́wọ́ ṣìyanu. bàbá ẹ̀ ń jẹ àwọn dáadáa ká sọ báwo ni dáadáa ni. Fọlá rira ńkọ́. àǹtí Fọlá rira ṣé wà ní ṣá ó dà pé wà ní. àǹtí Fọlá rira àǹtí Fọlá rira. tẹ́ni yẹ mò ń bọ̀ o ni mò ń bọ́jẹ́ sáré yọjú sẹ́ni tó pè mí ilẹ̀ wọ́n ń bèrè yan o. tó o bá padà bọ́ báyìí ah, ẹ yá wèrè gan o òsì ń gbára yí gan o ah, owó lèmi dà. pé kí n wá sọ́dọ̀ yín kí n wá ṣàlàyé àwọn àwọn kọ̀ọ̀kan fún yín ṣé rí látijọ́ ìlara kan mi ò ti yá mo dẹ̀ ti rò pé bóyá tààrẹ bá balẹ̀ màá màá wá sọ́dọ̀ yín màá lè wá san gbogbo owó yín fún yín ẹ wo bàbá ẹ wo ẹ kọ fún mi ní ọ̀sẹ̀ méjì péré. bẹ́ẹ̀ tẹ bá fún mi lọ́sẹ̀ méjì yẹn gbogbo yín pátápátá òun ni màá kó lé yín lọ́wọ́. ọ̀sẹ̀ mélòó. méjì. o rí pí ọlọ́run ọ ti mọ̀ pọ́sẹ̀ méjìlá ẹranko yóò yá ah you want to see crazy Everywhere. fẹ́ rí wèrè àti wọ àtọ́kọ ẹ tẹ́ ẹ bá pẹ́ kẹ́tọ́ fún mi lọ́wọ́ mi lẹ́sẹ̀ méjì yẹn tí o mọ̀ pé nítorí létí fẹ́ pa mí ah láàrin ọ̀sẹ̀ méjì tó dárúkọ yẹn tí n bá padà débí tẹ́ ẹ bá fún mi lọ́wọ́ mi. rọra ilẹ̀ yọ̀ o rọra pẹ̀lẹ́. Ah. ewu ẹjọ ewu ẹgbẹ ẹgbẹ mi yín dákẹjà mm. kí ló dé máa ń ṣe báyìí náà ẹ ṣe ẹkọ mọ mọ bẹ fi mí ṣẹ̀sín láàárọ̀ yìí. fi ń ṣẹ̀sín bíi ti ah, báwo. ok gbàtẹ́ mọ̀ pé bàbá agent ló wà kí ló dé fi pè mí bọ́tà fún un. ńgbà tó sọ mi ń gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́n ṣé mi ò gbé jáde. ẹ wẹ kó sì lọ kẹ rọra ilẹ̀ yọ̀ ọ́ sùúrù ló yẹ ká lọ ní dèdè.

kí ni mo ṣe Ah! Ah! àwọn arábìnrin wa ni. ibo lọ́gà ibo lọ lọ. ẹ wo bàbá mo ń lọ sódò ni. o ròdò pẹ̀lú tí mò ń rí odò tó ń lọ lọ ọ̀ ń lọ rí para rẹ kí ló dé kí ni tó lé tó bẹ́ẹ̀. ẹ wo bàbá ó ti sú mi ah, ah, kí ló dé kí ni mò ń ṣe ní ayé kí ló dé kí ni mò ń ṣe ní ayé tó yẹ pé mi ò tiẹ̀ kọ̀ jábọ̀ kọ́kọ́ kò sí kọ́kọ́ tó kù fún mi láyé kí ni mò ń dúró ṣe kí ló tún kó fún mi mo fẹ́ wájú ẹjọ́ ìlú fara mi. wá wá wá wá orí wo fọkàn ara rẹ balẹ̀ n ti ń ṣe ọ yìí tó fi fẹ́ para rẹ bọ́ ọ bá tún gbọ́ tẹ lòmíì sétí yọkọ̀ láyà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wo tọ́ ọ bá nígbàgbọ́ nú èmi tẹ̀lé mi kà ìgbàgbọ́ ìgbàgbọ́ ṣáà nígbà tó jẹ́ pé ọlọ́wọ́ ọba tí mo nígbàgbọ́ sí gan ó dẹ̀ mí mélòó mélòó wá ní èèyàn ẹlẹ́rọ ara báwo bàbá ẹ jọ torí Ọlọ́run ẹ máa bá tiyín lọ kí mi náà máa bá tèmi lọ ẹ jọ torí Ọlọ́run ẹ ṣàjẹ́ kí n lọ para mi ẹ jọ. mọ para rẹ gbogbo ibi tó o sọ dé àti ibi tó o sọ dé ti yé mi wọ́ fi gbogbo ẹ̀yà mi di àlọ́ ọ̀yà mọ̀ mọ̀ mọ̀ nì ẹ̀gbọ́n bó ṣe rárá bìnrin ṣé kìí ṣe àwọn èèyàn tó pẹ́ ẹranko ni wọ́n tábà bú wọ́n dé wọ́n máa lọ di ẹranko mi oh, ah, mú o. iye mọjá ni ẹ mú kí ní kọjá lóde ó já lọ ẹ já lọ ẹ ṣùgbọ́n ẹ ṣùgbọ́n ṣàrọ̀ra. ayé ló kún wò ènìyàn ló sá ayé lóko ènìyàn lọ sá ènìyàn rọra ṣe láyé o ènìyàn rọra ṣe òwe àní ṣe jẹ́jẹ́ ayé lókun o ènìyàn lọ sá ayé lókun o ènìyàn lọ sá ènìyàn rọra ṣe. ẹ káàkọ̀ báwo ni sáájú wa àdúpẹ́ báwo lẹ ṣe ń tà mẹ́ta ọ̀dẹ náírà ni mẹ́ta ọ̀dẹ náírà tẹ́sílẹ̀ lè ta fẹ́ràn. Ah! <laughs> Ah, rárá ti ah, ẹ̀yin náà mọ̀ nǹkan tí ń tọ́ ìta ń tọ́ sí. àkókò ń lọ. Mm. wọ́n pàtàkì lẹ́bàá ní ní change kankan gbà ah. mm. lè fẹ́ kí n ti wọ́n. ẹ má pa orí mi lórí járe lórí ọkùnrin òfin lọ́wọ́ ẹ fún mi ṣéǹjì. Ah, ah. ṣèbí bá ní màá fún yín. ẹjọ́ bá ṣéǹjì ṣẹ́ náà.

ṣóṣì dán lójú wípé iṣẹ́ tó fi ògùn rẹ̀ ṣe ni. Ah, bàbá odidi ọjọ́ méjì gbàkó òun ni mo fi kiri ọ̀sán kí n tó lè rí owó yìí kó jọ ah, èmi mo ṣiṣẹ́ mi fúnra mi. kì í ṣe pé wọ́n bùn ọ́ lówó. rárá. o ti dá a pa ọ́ <laughs> wo ewé ń jẹ́ oògùn sì wà mo fún ọ ní jíjẹ o ti jẹ jíjẹ mo fún ọ ní mímu o ti mú mímu mo ní ògorí odó mo ṣàgùn bí ẹni sáfà mo sáfà bí ẹni ṣàgùn hmm. ọ̀dà fọlárẹ́ra gba owó ìpadà ah. kì í ṣèbínú gbà lọ́wọ́ mi. Hmm. Hmm. iṣẹ́ tó fọwọ́ ara rẹ̀ ṣe ni ṣó owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ wà rí ibi tí wọ́n ti ń ta aṣọ obìnrin ra aṣọ obìnrin tó bá dáa tó jẹ́ wípé ńgbà tó bá wọ̀ tán bọ́lọ́hún ti dá ọ ọkùnrin ó sì mọ owó báyìí yóò rò wípé òun ti rí òwò rẹ̀ tó bá ti wá múra ìtàn ọ wà rí ilé ijó kì í ṣe ilé ijó jẹ̀lẹ́ńkẹ́ àwọn ẹgbẹ́ títí o ilé ijó tó jẹ́ wípé obìnrin àtọkùnrin wọ́n sì ṣe bìbà nù bẹ̀ wọ́n mọ̀ ọdún tó bá ti wá débẹ̀ yálà ń jẹun lọ́wọ́ ni tàbó òun tàbó òun yó ọkùnrin kọkùnrin tó bá ti wá bá ọ tó bá ti dẹnu òfẹ́ kọ ọ gbọ́dọ̀ kọ wí fún wípé o ti gbọ́ o sì ti gbà sáyé rẹ̀. ẹ ẹ dúró nú bàbá ṣé mo ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé mi fún yín ah, ṣé torí ọkùnrin lèmi ṣe wá lọ ń ta ọsàn káàkiri fódìjọdọ méjì láti fi rí owó kí n lọ fi máa raṣọ kí n máa lọ wọ̀ láti jẹ́ kọkùnrin máa rí mi ah, bàbá kò ṣe torí kò ń ṣe nǹkan tí mo fẹ́ nìyẹn o kò ń ṣe nǹkan tí mo fẹ́ owó ni mo fẹ́ mo fẹ́ kí ìgbésí ayé mi kó yí padà sí eré ni kò kò ń ṣe torí ọkùnrin lèmi lèmi ṣe fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe yóò bàbá. Ah. Fọlárẹ̀ra ọmọdé rí òkú ń pè lẹ́fọ̀ọ́ àìpẹnu àgbàárùn ntàgbà bá ní kọmọdé ó ṣe ni ó ṣe wo n lè ní kọ́ tọwọ́ bọ́ná n sì lè rí kòtò ńlẹ̀ kí n tì ọ́ sí i omi ṣá gbólóògùn ti ní ọ̀ṣà ìwọ sábẹ́ mo ti ní ọ̀ṣà. wọlé ayé ènìyàn lọ sá ayé ìwọ gangan nìkan wá gbọ́ mi dáadáa o àti wọ́ àtẹ̀ntọ́pọ̀ ọkọ rẹ̀ ẹ mọ̀ rí pépà ńlẹ̀ ẹ mọ̀ láti ìlú tá a wà yìí ẹ sì ṣàgolòdé pọ̀tà bọ́ọ̀ bá ń gbọ́ kókó kó ṣúmẹ́kà bàtẹ́ ṣe ṣúmẹ́kà bó ti jẹ tóun ní bàtó ti jẹ mọ́ yín lẹ́sẹ̀. àwọn ọba ètò tó ń rí bẹ́ẹ̀ pa nílẹ̀ ó sì mọ ìdè ẹ̀ta látàgé tó ṣe ṣọ́ọ̀ṣì. Ah, tó bá yẹ gbogbo ìyálé ni mo máa jẹ ẹjẹ pa mí ẹ fún mi ní nǹkan tí máa fi kú. ó ti di <laughs> kú kódà bọ́ ọba dijú rẹ̀ báyìí tó fẹ́ títí jà bí mọ́tò bá kọlu ò lè kú kí eh. tẹ́lẹ̀ owó lò mọ́lẹ̀ ò lè kú bá ọba mu mọ́gẹ̀lì oògùn ẹ̀mí gúkú ni bó o ṣokùn kọ́gi tó fi fúnra rẹ lọ́rùn ò lè kú nígbà yìí nìsín ọ̀pẹ láyé ju mi ọ̀pẹ kú àgbà kan àgbà kan nínú òṣì àti nínú ìyà ni bí ẹ bá ṣe pé o àìfura dọ̀la ọ̀ ń báyàn gbé o ò bímọ fún o ò lóyún àárọ̀ dálẹ̀ ọ̀bọ kò lé ọ jáde kò sì ní okú ọlọ́dẹ̀dẹ̀ òun àwọn tí ń fẹ̀hùn tí ń fún lóyún èwo ló bí inú wọn ṣé kò jẹ́ kí wò ó fura láti ibẹ̀ wípé àlùdùnú ni ìránṣẹ́ ajé rẹ lọ pa ọ́. bàbá pa mí ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ pa mí. ọlọ́sà o. lọ́ra mi ṣàánú yín kí n ṣàánú yín kí n fún yín lówó kẹ́lẹ́ bá fi mí ṣoògùn owó. àǹtí mi ẹlẹ́ka ṣàánú ojúlówó ṣàánú dání sàn jàre o mọ kankan jẹ́ ká máa lọ. ayé ló kú ènìyàn lọ́sàn o. ọlọ́mọ bá o. o dẹ̀gbẹ̀ mí mi. ènìyàn lọ́sàn o. ìyẹn yìí ti tó gẹ̀. ìyá. <laughs> ṣe lógún o ènìyàn lọ́sà o. rọra ṣe láàyè. ènìyàn rọra ṣe. rọra ṣe ilẹ̀ yọ. ayé lógún o ènìyàn lọ́sà o. rọra ṣe láàyè. àwíṣe jẹ́jẹ́. rọra ṣe.